yọmal ahad tó jẹ́ ọjọ́ ahad ọlọ́ọ̀bá tí ó ṣe lé ní ìrọ̀rùn fún wa adápẹ́ fún ọlọ́run kọ́lọ́kú bá ṣe ìgbà ọpẹ́ nìkọ̀kọ́ wa kọ́lọ́ọ̀bá kú fi wá ṣe kòǹgẹ́ dáadáa dáadáa tí ọlọ́run ti ṣe fẹ́ nìkọ̀kọ́ wa kọ́lọ́ọ̀bá ṣe ó bàjẹ́ ilé ìta tún tọrọ ní oore lọ́dọ̀ tó ní wàzákìrì fa iná zikirọ̀ tàǹfà olùmọ̀mìnì tó ní máa ṣe ìrántí dájúdájú ìrántí ṣíṣe yìí ó máa ń ṣe àwọn onígbàgbọ́ òdodo ní àǹfààní abẹ́lọ́ kó má ṣe jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa náà ká tún ṣe àǹfààní látara ìrántí eléyìí tí a fẹ́ ṣe fún ara wa gẹ́gẹ́ bí o tí a fi ń bára wa sọ̀rọ̀ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun náà ní àlàyé nípa tíra tí kan nínú àwọn àfa wa tí wọ́n jẹ́ àfa asiru tí a lò lọ́wọ́ àsìkò tí a wà yìí asheikh abdullahi bin baz rahimahullahu ta'ala àwọn sheikh abdullahi kọlọmba adékíọlá kọlọmba akókò wa ṣe dáadáa fún wọn asheikh abdulaziz bin abdullahi bin baz orúkọ tí ó gbajúmọ̀ tá a fi mọ bàbá yìí òun náà ní bin kọlọmba kò ṣe àlékún dáadáa fún bàbá náà nínú sáré tí wọ́n jẹ́ olùdájọ́ àgbà fún àwọn àsìkò tí ó pẹ́ fún gbogbo ìlú Saudiya kọ́nà ọba kó má jẹ́ kí ìlú náà dàrú láíláí kó fi má jẹ́ kí ìlú ẹnì kọ̀ọ̀kan wa náà dàrú nínú tírà yìí a ti sọ̀rọ̀ ti síwájú fún wa nípa kókó ohun tí bàbá yìí tí wọ́n fẹ́ sọ fún wa àti àwọn kan tí tírà wọn tí ó kó sínú ẹ̀kọ́ oríṣiríṣi ló wà nínú tírà yìí tí bàbá fẹ́ kí a kọ́ wọ́n sì sọ síra náà ní ad-durusul muhimma li ammatil àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi ní àpapọ̀ a sì rí wípé hazal kitabu al-ismu ala orúkọ tí wọ́n sọ síra yìí ó ṣe déédéé ohun tí síra yìí tó kó sínú àwọn ẹ̀kọ́ tí síra yìí kó sínú ẹ̀kọ́ tó ṣe pàtàkì ní ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ lélẹ̀ tí a ti wá bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun náà ni ohun tí bàbá sọ fún wa fi dárìsìl awwal nínú ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ súratul fatiha wà kìsọ́rù súwà tí wọ́n ní gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí ó ṣe pàtàkì kí ó mọ àwọn súwàrù kan àkọ́kọ́ bẹ́ẹ̀ òun náà ni súratul fatiha ká mọ súratul fatiha wà kìsọ́rù súwà àti àwọn súrà tó jẹ́ ṣókíṣókí nínú al-Qur'an al wọ́n ní àwọn náà ni min súrọ̀tù zilzala ila súrọ̀tù náà láti súrọ̀tù zilzala lọ sí súrọ̀tù náà àwọn súra yìí ó ṣe pàtàkì kí gbogbo wa mọ̀ tẹ́lẹ̀ kí iná kí ara ẹni pè sí wa lẹ́nu kárí ẹni pè sí wa lẹ́nu kama alákanà jìbìrìl muhammadan sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí màláìka jìbìrìl alayhi salam bó ṣe pè sí anábì muhammad sallallahu alayhi wa sallam lẹ́nu ọlọ́wọ́ bá àdékè ọlá ó sọ àlùkùrán kalẹ̀ fún ànábì sọ̀rọ̀ àlùwọ̀sẹ́là àtọ̀rí fi jìbìrì ní ojú ọ̀nà jìbìrì kó lè máa jẹ́ tíjà olùdánilẹ́kọ̀ọ́ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì sọ̀rọ̀ àlùwọ̀sẹ́là ó gba kéwú látòrí ẹnu màláìka jìbìrì alayhi salam àwa náà gbọ́dọ̀ gbìyànjú kárẹ̀ tí a pè àwọn kéwì sí wa lẹ́nu wọ́n tẹ̀síhà lè lè kérọ́ bákan náà a gbọ́dọ̀ ṣe àtúnṣe kíka àwọn súra yìí kí a lè ka dáadáa àwa tá a ti mọ̀ ká kárẹ̀ tá a máa kà fún tá a máa ṣàtúnṣe àwọn ibi tó bá kù sí wàtàkì hàn àwọn súra yìí ó ṣe pàtàkì fún gbogbo wa kí a mọ̀ sórí kí a wá ká ká àwọn sórí wa sharha lima yajibu fahmuhu bákan náà òun náà ní àlàyé nípa àwọn nǹkan tó bá yẹ ká gbọ́yé nínú súra yìí tí ẹ bá sì wò ẹ̀rí pé súrà yìí a ti kà á fún wa ní kíkà àpè sí akásíwa létí tí gbogbo wa náà sì ti ní àǹfààní láti gbọ́ láti rí pé ọ̀gọ̀rọ̀ wa náà láti mọ àwọn súrà yìí kọ́lọ̀ ọba àlekè ọlá kò fi àlùbáríkà sí ìmọ̀ wa pẹ̀lú àwọn súrà yìí kó sì di agbọ́yé káṣílẹ̀ ti ṣiṣẹ́ eléyìí tí a wá ń ṣe láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn òun náà ni ká ṣàlàyé fún wa ní ṣókí tẹ̀síìr àwọn àyà àti a ti wá sọ fún wa àwọn súwárù kan àti ṣe ní àlàyé fún wa àwọn nǹkan tí a rí kọ́ńbẹ̀ àti àwọn nǹkan tí súra náà tí wọ́n kó sínú nínú súra tí a ti ṣe a ti ṣe zilzala léyìí tí ó jẹ́ fóun náà ni wọ́n fi bẹ̀rẹ̀ bákan náà a ti ṣe àlàáhádìyà a ti ṣe súratul àádìyà eléyìí tí a fẹ́ wò léni tá a fi bẹ̀rẹ̀ òun náà ni súratul qari'ah súratul qari'ah. يلا بالصبر بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية للسرعي ọlọ́ọ̀ba àlekíọ́lá tí a bá wò á rí wípé nínú súra àlàádìyà eléyìí fi wá sí yá ọmọ ẹlẹkìyàmà súra yìí ó ń sọ fún wa nípa ọjọ́ tó di nígbà afala ya'lamu ìdá bu'thira fi fil qubur ọba ní sọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn mọ́ ni ìgbà tí ọlọ́ọ̀ba àlekíọ́lá tí ó bá dìde gbogbo ń bẹ nínú wàhùsìlà máa fi sòdò tí ọlọ́run bá ti tú síta gbogbo tó wà nínú ọkàn ohun tó ní kálukú ń fi ọkàn rò tí a fọkàn ṣe ní ayé nígbà tó ọlọ́run bá bá tú síta ìyáwó máa tó bẹ̀rẹ̀ sàrọ̀ ir ọlọ́run bá ní ọjọ́ tó ọlọ́run bá máa tú gbogbo àṣírí gbogbo tó ń jẹ́ kọ̀ọ̀kan lé ayé gbogbo àtúnṣíwájú ọlọ́run bá lè kí ọlá. في هذه السورة كلها وصف ليوم القيامة وما فيه من الأهوال ẹ̀rí nínú súrà Al-Qari'ah ọlọ́run ọba àlékè ọlá ṣàlàyé fún wa nínú súrà ilé tó kọjá àwọn nǹkan tí a máa ṣẹlẹ̀ nípa ọjọ́ gbẹ̀gbẹ̀ àlèkìyàmà ọlọ́run bá wá tẹ̀síwájú níbi súrà ilé fi bayani tahwili sha'ni yawmil qiyamah ọlọ́run ọba àlékè ọlá ó fi ń rinlẹ̀ fún wa ilé kókó ìdààmú ọjọ́ gbẹ̀gbẹ̀ yawma yakunu an-nas kal-farashi al-mabthus al-mutatayir al-mutatayir ila an-nar fi sawraniha wa 'adami ittijamihim ittijahihim li jihatin wahida ọlọ́ọ̀bá ń sọ fún wa pé ọjọ́ àlùkìyàmọ̀ tá à ń sọ yìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa dà gẹ́gẹ́ bí àwọn kòkòrò àwọn kòkòrò labalábá eléyìí tó jẹ́ wípé wọ́n ń sáré lọ síbi iná tó sì jẹ́ pé ìdojúkọ wọn kò jẹ́ ojú kan gbogbo wọn wọ́n wà fi turuki mushattata ojú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo wọn gbà watakunu jibali kasufi alimandu ọjọ́ pé ní alìkìyàmọ̀ ẹ̀rí àwọn òkè òkè afọ́ á dà gẹ́gẹ́ bí páúdà á fọ́ gẹ́gẹ́ bí ègbùbọ̀ á sì máa fọ́n ká wàtẹ́sílà wàlì náà fi dhalika ọlọ́run bá tún ṣàlàyé fún wa nínú súra ilé yìí báwo ni ipò wo ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa wà lọ́jọ́ pé ìdí alìkíyàmà faman saqulat mawazinuhu fahum fil janna ẹnikẹ́ni tí òṣùwọ̀n ṣẹ́ rere wọn tí ó bá tẹ̀ wọ́n ju òṣùwọ̀n ṣe aburú wọn lọ irú àwọn ẹni bí a máa wà ní àlùjánnà náà ẹ̀rí man khaffat mawazinuhu ẹnikẹ́ni tó bá jẹ́ wípé iṣẹ́ olóore tí wọ́n ṣe khaffat iṣẹ́ olóore yìí ó kéré ó fúyẹ́ irú àwọn ẹni báyìí ibùdó sí wọn òun níná kọ́lọ̀ kó má jẹ́ kí ẹnì kankan wá kọ́lọ̀ má jẹ́ kí àwọn náà. ẹ̀rí nínú súrà yìí ọlọ́ọ̀bá sọ fún wa wípé wọ́n ní orúkọ kan ni nínú àwọn orúkọ ọjọ́ gbèndé alìkìyàmọ̀ ka alihakọ̀ gẹ́gẹ́ bí alihakọ̀ nínú àwọn orúkọ ọjọ́ gbèndé alìkìyàmọ̀ ni àwọn orúkọ ìwá ni ó ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ alìkìyàmọ̀ asọ́ọ̀họ̀ òun náà ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ alìkìyàmọ̀ alọ́họ́ọ̀ṣìyà nínú orúkọ alìkìyàmọ̀ ni òun náà ń tọ́ka sí àwọn bí ọjọ́ gbèndé alìkìyàmọ̀ ṣe máa rí ni alḥaqatu malḥaqo wa ma adraka malḥaqo kí ni tó jẹ́ òdodo ọjọ́ òdodo ọjọ́ tó ṣe wípé kò sí rọ́ńbẹ̀ ni ohun tó ní kálukú bá ṣe jẹ́lẹ́ báyìí òun ló máa gbàjọ́ gbèndé àlùkìyàmọ̀ ọjọ́ òdodo ni ọlọ́ọ̀bù ní parọ́ mẹ́ta torí fọ́nà ọba alḥaqul mubin ọba òdodo tó fojú ọ̀nà náà tó bá di ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ iṣẹ́ olóore wa kò ní sí rọ́mbẹ̀ ọlọ́run bá àlìkìọ́lá á sọ kó wa wa lẹ́tàn gẹ́gẹ́ bí a bá ṣe ṣe faman ya'mal mithqala dharratin khayran yara ẹni tó bá ṣiṣẹ́ olóore tó kéré gẹ́gẹ́ bí kòkòrò ọmọ náà gún tó bá dọjọ́ gbèdé àlìkìyàmọ̀ á rí ẹnikẹ́ni tó bá sì ṣiṣẹ́ aburú tó bá dọjọ́ gbèdé àlìkìyàmọ̀ kó bó tilẹ̀ wù ká burú ìkéré tó òun náà rí asọ́ọ̀kọ́ nínú ọjọ́ gbé nínú orúkọ ọjọ́ gbé ìdí àlìkìyàmọ̀ ọjọ́ sọ́ọ̀kọ̀ ni ìyẹn ni ariwo tí máa ń dẹ́rù bani ariwo tí máa ń dìní létí eléyà máa ṣẹlẹ̀ ọjọ́ gbé ìdí àlìkìyàmọ̀ àtọ́ọ̀mà ọjọ́ ìdààmúdààbò tọ́ọ̀mà tòlùkóbọ̀rọ̀ ọjọ́ akọlùkọgbà tí gbogbo nǹkan a máa kọlura wọn tí ìdààmú á pọ̀ òun ni ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ alọ́kọ̀ọ́ṣìyà ọjọ́ wàhálà tí máa ń boni dárú tó máa overwhelm èèyàn a ti kọjá ohun téèyàn lágbára láti kojú ọjọ́ gbẹ̀gbẹ̀ àlèkìyàmọ̀ ni alkọ́ọ̀rìà ẹ̀rí kọ́rọ̀à yẹ́kìràù ìtumọ̀ kọ́rọ̀à òun náà ní kéèyàn máa kọ̀ọ̀kan alkọ́ọ̀rìà òun náà lẹ́tọ́ ń kan ilẹ̀ kù báyìí kọ́rọ̀à òun ní ká máa kọ̀ọ̀kan wọ́n wá sọ wípé alkọ́ọ̀rìà wọ́n ní alkọ́ọ̀rìà sumiyat bizalika li annaha taqra'ul qulub wọ́n ní wọ́n sọ ọjọ́ gbèdé àdìkìyámọ̀ ní àlìkọ́ọ̀rìà ọjọ́ tí máa ń kàn kàn kókókó torí wípé ọjọ́ gbèdé àdìkìyámọ̀ tẹ́kìràù àlìkòlù ọjọ́ tí máa ń kàn ọkọ̀ ní kòlè wàtàsómù wàtàsómù àgàn tó jẹ́ pé látara ariwo ọjọ́ yìí ìmá ń dí létí ni kọ́nà ọba kó má ti wá létí jọ gbèdé àdìkìyámọ̀ àlìkọ́ọ̀rìà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kọ́ríà ọlọ́ọ̀bá àdìkí ọlá ní mọ̀lẹ̀ kọ́ríà kí ló fẹ́ jẹ́ kẹ́ tó ń jẹ́ àlè kọ́ríà gangan istifham ní tefkhim shaniha ìbéèrè lélẹ́yìí ìbéèrè ló jẹ́ wípé kò sí èsì tá a fẹ́ fún ju ká gbà bẹ́ẹ̀ lọ mọ̀lẹ̀ kọ́ríà kí ni tó ń kọ́ríà ọlọ́run bá tún bí wálé láti lè ṣe kí ni láti lè gbé títóbi fún ọjọ́ yìí wọ́n máa di rọ́ọ̀kà mọ́lùkọ́ rẹ̀ à kí ni tó fẹ́ fi mọ̀ ẹ́ ènìyàn ohun tó ń jẹ́ ìṣẹ̀lẹ̀ ọjọ́ ni tó fẹ́ eléyìí jẹ́ àwọn nǹkan tí ọlọ́run bá sì síwájú ọlọ́run wa ni yawma yakulu nas kalifarashi al-mabthus ọlọ́run ní ẹ̀rí ọjọ́ gbèlè àlìkìyàmọ̀ ọjọ́ tó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ wàhálà tí a máa dá ìdẹ́rùbà a máa dá sínú ọkọ mẹ́ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ní ọjọ́ tá à ń sọ yìí kí ni tó máa jẹ́ kọ̀ǹdíṣọ̀n mẹ́ẹ̀dẹ́ ènìyàn yawma yakunu nas kálífàrọ́ọ̀ṣì lọ́mọ̀bẹ̀tò ọlọ́run ní ọbẹ̀ dé ènìyàn jọ pé bíi alikiyama kálíhàṣàrọ́t wọ́n á dà gẹ́gẹ́ bí àwọn kòkòrò àwọn kòkòrò tí máa ń fò tó ní yẹyẹ alẹ́ ti tàtàrọ́ọ̀mà àlàgọ́ ni alẹ́ àwọn kòkòrò tí wọ́n máa ń wá síbẹ̀ tí wọ́n wá ṣùjọ ọba yẹn ṣùjọ lé lórí pàápàá jùlọ ńgbà tó tó bá rọ̀ tó dùn iṣẹ́ ẹ̀dá gbogbo àwọn ṣàṣàrọ̀ àwọn kòkòrò labalábá kọ̀ọ̀kan tẹ́ máa ń rí ẹ̀. ẹ rí bí àwọn kòkòrò yìí gbogbo wọn máa fọ́nká ni kò ní jẹ́ pé wọ́n kọjú sí direction kan lọ́jọ́ pé di àdìkìyàmọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn ní ní direction oníkálukú àpọ̀ máa sá lọ bí tó bá rí ni. ọlọ́run má jẹ́ kí ṣẹlẹ̀ aburú ṣẹlẹ̀ sí wa ẹ̀rí pé tí wàhálà kan bá ṣẹlẹ̀ bàbá ò rí ọmọ mọ́ ọmọ ò rí bàbá mọ́ ọkọ ò rí ìyàwó mọ́ lèkólè mọ̀rẹ́ èmi ni ohun ìyá ọmọ ẹni ìṣe àánú yòókù ní oníkálukú ohun tó wà wájú ẹ̀ ó ti tó kò tiẹ̀ fẹ́ wà concern nípa ẹlòmíì mọ́ ìyẹn jọ́gbìn bí àlìkìyàmọ̀ kálífàrọ̀ ṣì lè mọ̀ bẹ̀tù ọlọ́ọ̀lọ́ ọmọ ẹ̀dẹ́ wọ́n á dà gẹ́gẹ́ bí àwọn kòkòrò labalábá yìí ilé tó jẹ́ wípé ojú ọ̀nà ní ibi tó ń sá ibi tí wọ́n ń gbà ó ti yàtọ̀ síra wọn gbogbo ẹ̀ dàrú wọn ni. wátákó ló lè ọlọ́run ní ipò ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń sọ yìí wátákó kalẹ̀ ẹ̀ máa ń fò ọlọ́run wá ní ẹ̀rí ọmọ àwọn náà dà gẹ́gẹ́ bí òwú eléyìí tí ó ti fọ́ká wúlì eléyìí tó ti fọ́ká tó ti tú tó ti gbọ̀n tó gbọ̀n kalẹ̀ tí ò láǹfààní kan tó fẹ́ ṣe mọ́ wàlìjìbáàdù sábì ẹ̀rí pé òkè àwọn òkè tá à ń rí yẹn wọ́n máa ń dúró déédéé ni wọ́n máa ń jókòó ni àwọn mọ́tì ńláńlá yẹn á jókòó kò sí tó fẹ́ mì ṣùgbọ́n jọ pé di àdìkìyàmọ̀ ọlọ́run ní àwọn òkè á dà gẹ́gẹ́ bí òwú ẹ wo àwọn òwú ẹ rí pé òwú ohun tó wíìkì ni ohun tó lẹ́ni òwú tá a ti gbọ̀n dànù òwú tó ti já tí o láǹfààní kan tá a fẹ́ fi ṣe ọlọ́run ní bí ọjọ́ pé di àdìkìyàmọ̀ bó ṣe máa rí nìyẹn ọlọ́run ti wá sọ fún wa bá ṣe bóyé ọ̀díṣọ̀ bẹ̀ẹ́dẹ́yàn ọlọ́run ní fa amáàmà ń sákò láti máa wá ju ìlọ ọlọ́run ní tó bá ti wá di ọjọ́ ìgbèdè àlìkìyàmà ẹ̀ rí ẹnikẹ́ni sákò láti máa wá ju ìlọ ẹni tó bá jẹ́ wípé òṣùwọ̀n tá a fi wọ́n ṣe oore títí ẹ̀ tó bá já scale sákò láti títí ẹ̀ wúwo ṣẹ̀bẹ̀ pé tá a bá fẹ́ wọn scale ẹ̀gbẹ́ méjì ni tẹ bá gbé ẹrù kan sẹ́gbẹ̀ẹ́ bí tẹ gbé ẹrù síbí. Si èyí tó bá wúwo òun ló máa ṣe kí ni òun ló máa tẹ̀ lọ́lẹ̀ ẹ bá gbé tó jẹ́ one kg síbì kan ẹ gbé two kg síbì kan tíbo ló máa lọ́lẹ̀ èyí tí two kg wà bẹ́ẹ̀ ọlọ́run ní fa amma man saqulat mawazinu ẹnikẹ́ni tí òṣùwọ̀n ṣe títí ẹ̀ tó bá já kéèmù rajahat hasanatuhu ẹni tó bá jẹ́ wípé jọ̀gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ iṣẹ́ olóore ẹ̀ ó tẹ̀wọ̀n ju iṣẹ́ aburú ẹ̀ lọ bóyá ńgbà tí wọ́n ń wọ iṣẹ́ iṣẹ́ olóore tó ṣe ó jẹ́ fifty kg iṣẹ́ aburú tó ṣe ó jẹ́ twenty kg ṣẹ̀mẹ̀ pé wẹ́ẹ́ nìyẹn rọ́jà hasanatuhu ala sayyi'ati iṣẹ́ olóore ẹ̀ ó máa tẹ̀wọ̀n lórí iṣẹ́ aburú tó ṣe ọlọ́run nírú àwọn ẹni bẹ́ẹ̀ fáwọn àfẹ́ ìṣe àti rọ̀ọ̀dìyà ọlọ́run ni wọ́n á máa ṣẹ̀mí láì sí àwọn máa leave irú living tí wọ́n máa leave rọ̀ọ̀dìyà òun náà ni ìṣẹ̀mí tó yọnu sí ìṣẹ̀mí tí máa ń dùn mọ́yàn kéèyàn máa gbé comfortable life tó bá di lọ́rùn kọ́ lọ́ máa ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ fún wa ẹni tí iṣẹ́ olóore ẹ̀ tó bá tẹ̀wọ̀n ju iṣẹ́ aburú ẹ̀ lọ ẹ̀ríṣẹ́ àti rọ̀ọ̀dìyà á wà nínú ìgbádùn tó jẹ́ pé inú àmà dùn gbogbo ìgbà ni kọ́lọ́ máa ṣẹ̀dùn wá wà á máa man khaffat mawazinuhu ọlọ́run ní ṣùgbọ́n o ala hasanatihi ẹni tó bá jẹ́ pé iṣẹ́ aburú títí ẹ̀ ó pọ̀ ju iṣẹ́ ẹ̀ lọ fa ummuhu hawiya ọlọ́run ní ẹ̀rí ìyá ẹ̀ tó máa fama wahul ibi tó máa dé sí ilé tó máa dé wàhíyà náà iná kan ló ń jẹ́ bẹ́ẹ̀ o yáwó ilé ìhà tó jẹ́ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá ti fẹ́ lọ sùn téèyàn bá fẹ́ darí sílé ó ti lọ látàárọ̀ àti ṣiṣẹ́ máa wá òun níbi tá a máa ń ṣẹ́rí sí tá a máa ń darí sí ta máa ń rìtọ́ọ̀nù sí nígbà tá a ti lọ bí iṣẹ́ a dààmú ẹ̀rí ọmọ ẹ̀mí ènìyàn tí iṣẹ́ olóore ẹ̀ tó bá kéré tí iṣẹ́ aburú ẹ̀ wá pọ̀ tó bá dọjọ́ pé ibi àlìkìyàmọ̀ nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n bá lọ sínú àlùjọ náà pé a fẹ́ lọ sinmi níbo la fẹ́ lọ sinmi jọmọ́ inú àlùjọ náà àwọn kẹfẹ́ yìí ibi táwọn a máa darí sí òun ni hawiya wàá máa àdìrọ́ọ̀ka máa hìyà ọlọ́run ní mùsùlùmí kí ló fẹ́ jẹ́ kó mọ tó ń jẹ́ hawiya náàrún ṣáàbíyà ọlọ́run ní iná kan ni o náàrún iná kan ni ṣẹ́bí ìdájọ́ ìṣàrọ̀rọ̀ tó jẹ́ pé gbígbóná ẹ̀ máa ń pọ̀ gbígbóná ẹ̀ máa ń lé kọ̀wíyàtù láhà iná yìí sì ní ó máa ń jó fọfọ ní iná tó jẹ́ wípé tó bá ń jó báyìí jíjú ẹ̀ lé kọ́nà má jẹ́ ká wọ̀ náà ọlọ́run níbi tí àwọn tí wọn bá ṣiṣẹ́ olóore nílé ayé ṣíṣe aburú wọn tó pọ̀ ju ṣe olóore lọ ibi tí wọ́n máa dé sí nìyẹn kọ́nà kó bá ṣẹlẹ̀ ìlú àti nílé ẹ rí súrà yìí kí ló tọ́ka sí àhùwálù yawm al-qiyamah ó sọ kí ló máa jẹ́ condition ọjọ́ gbogbo àlìkìyàmà wà má yusibu náà sàfihì àti tó máa ṣẹlẹ̀ sẹ́dá kọ̀ọ̀kan mẹ́ẹ̀ẹ́dẹ́ ènìyàn lọ́jọ́ gbogbo àlìkìyàmà ẹni tí ṣe olóore ẹ bá pọ̀ ju ṣe aburú lọ kí ló máa ṣẹlẹ̀ sí àwọn àlùjọ náà ẹni tí ṣe aburú ẹ bá pọ̀ ju ṣe olóore ẹ lọ òun náà máa wọná kọ́ ló máa jẹ ká wọná nínú tí a kọ́ nínú àyà yìí waznu amalil ibad measure ìṣèṣirò wọ́n máa measure iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wá ṣe òṣùwọ̀n ẹ̀ wá gbé iṣẹ́ wa sórí scale lèyùjáàzì al-muhsina ala ihsanihi tó bá ti gbéṣẹ́ wa sórí scale tí wọ́n ń wọ̀ láti lè san ẹni tó bá ṣe rere ní ẹ̀san rere wàlùmọ̀síyà àlà ìsà àti kí wọ́n sì lè san ẹni tó bá ṣaburú ní ẹ̀san aburú káàmà tẹ̀lé ìlú sudan bó o bá ṣe jẹ gbèsè ló ṣe máa san káàmà tẹ́sírà ìtàṣùd bó o bá ṣe gbé nǹkan ló ṣe máa ká èèyàn ní gbé àlùbọ́sà kó ṣe kí ni kó ká ẹ̀fọ́ wákàmà táàmà lè tújú dáa bó o bá ṣe ṣiṣẹ́ ló ṣe máa gbẹ̀san faman ya'mal mithqala dharratin khayran yara ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ olóore tó bá kéré bí kòkòrò ọmọ náà bó a àríjọ gbẹ̀dẹ̀ àlìkíyàmọ́ wa man ya'mal mithqala dharratin sharran yara ẹni tó bá sì ṣiṣẹ́ aburú tó bá mọ gẹ́gẹ́ bí kòkòrò ọmọdọ́gbọ́n tó bá dọjọ́ pélé àlìkíyàmọ̀ òun náà máa rí o kó ní kálukú wa ká gbìyànjú láti ṣiṣẹ́ lórí o man saqulat mawazinuhu fahuwa ma'al muflihin ẹnikẹ́ni tí iṣẹ́ olórí ẹ bá pọ̀ ju iṣẹ́ aburú ẹ lọ kí ẹrù ẹ wá fi wúwo lọ́jọ́ gbèndé alikiyama a máa bẹ pẹ̀lú àwọn olórí rẹ̀ wà á mẹ́nà kan fún tùmọ̀ wá zélo fáwọn máa ń kàn sí yìí ẹnikẹ́ni tí iṣẹ́ títí ẹ bá fúyẹ́ látara pé iṣẹ́ olóore kò pọ̀ iṣẹ́ aburú ẹ̀ ló pọ̀ fáwọn máa ń kàn sí yìí irú ẹni bí a pẹ̀lú àwọn tó ṣorí bú àwọn ẹni ibi lọ́jọ́ gbèndé alikiyama wàásù nàìní ahli jannati wà àdábì àyà ìsúra ìsúròyìn fún wa ìròyìn nípa ìdẹ̀ra ìdẹ̀kùn àti ìgbádùn tó máa wà fún àwọn ọmọ àlùjànnà àti ìyà tó le koko tó máa wà fún àwọn ọmọ iná kọ́nà ṣe wá lọ́mọ àlùjànnà kó bá ṣe wá lọ́mọ iná. súra tó tẹ̀lé súra tó takasur màkìyàtò ẹ̀rí súra tó takasur òun náà ló tẹ̀lé alhaakum bismillahir rahmanir rahim alhaakum takasur hatta zurtumul maqabir. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله بالك ولا ẹ̀rí من súrọ̀ الله ọlọ́ọ̀bá sọ عن تضييع الأعمار fi talabi ma la yanfa fi tafakhuri bil amuwali wal auladi wal i'rad amma yahim yahumu min as-sa'i as-salih ila an yudrika al-insanu al-mawt ọlọ́ọ̀bá sọ fún wa nínú sùúrọ̀ yìí ìmá fi ọjọ́ orí àti àsìkò ráre níbi wípé à ń wá nǹkan tí ò lè ṣe wá láǹfààní gẹ́gẹ́ bí wípé kéèyàn máa ṣe ìyanràn kéèyàn máa ṣe ìgbéraga kéèyàn máa fọ́nbù pẹ̀lú kíni al-amwal pẹ̀lú owó àwàlálówó olówó làwà wàláwùlá àbí kéèyàn máa ṣe yànràn pẹ̀lú àwọn ọmọ wal-i'radu amma yahummu àti kéèyàn máa gúnrí kúrò níbi àwọn nǹkan tó ṣe pàtàkì àwọn nǹkan tó máa ṣe wá láǹfààní mina sa'i salih níbi ká máa ṣe ìgbìyànjú dáadáa ilà ayùdìrìkàlì ìnsánù ìnsánù al-mawtu kọ́mọ̀ ẹ̀dẹ́ yẹn wá máa kó wá wà lórí máa ṣe yọ̀rọ̀ kó ti wá sí gbogbo tó máa jẹ́ kó soríire kó filẹ̀ kó máa ṣe títí títí fi kó àkìdé wá bá. ẹ̀rí súra yìí nazala fi kọ̀bí látẹ́yìn mi lọ́la ń sọ kí nìdí tí súra yìí sọ̀kalẹ̀ àwọn ìjọ méjì kan àwọn ìran méjì nínú àwọn àǹsọ́rí wọ́n banu harisa wa banu haris wọ́n pe àwọn kan ní banu harisa wọ́n sì pe àwọn kejì ní banu haris wàtàkà sárọ̀tà fàkọ́lá ti ìṣìdáhùmá àwọn méjèèjì wọ́n ń ṣe ìyanràn pẹ̀lú tọ́nà ọba fún wọn wọ́n ń ṣe ìyanràn pé àwa la nígbájú àwa la láwòjù àfikún mẹsùn fúlàní wa fúlàní àwọn kan bá ń sọ́nu wọn àà ẹ̀yin ò mọ̀ ni ṣé ẹ̀yin ní ẹni kánsẹ́lọ̀ láàrin yìí ni ẹ̀yin ní ṣíàmà ní ìjọ yìí ni ẹ̀yin ní pírẹ́sídẹ̀ntì nínú ẹgbẹ́ yìí ni ẹ̀yin ní gọ́fúnà ní ìjọ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìyọ̀rọ̀ ṣé àfikún mẹ́sùn fúlàní ṣé mú èèyàn báyìí wà láàrin sí i ẹ̀yin ò mẹ́fẹ́ wà láàrin sí ọba alágbájá inú ẹbí wa ló ti wà ọba làkàṣègbè inú ẹbí wa ló wà orí eléyìí ni wọ́n wà ó tí ó kúrọ̀ táwọn kan àwọn ìjọba ló hárì táwọn bá ti táwọn bá ti sọ ní à àwọn àbànúhárì àwọn náà tún sọ orú nǹkan báyìí pé ẹ̀yin náà ṣáà ní nǹkan báyìí nínú ẹbí ti yín náà tafakhura bil ahya wọ́n ń fi lè ṣe yanràn pẹ̀lú àwọn èèyàn tó wà láyé nígbà tí ṣe ìtàn wá dé túmọ̀ kọ́ọ̀lù ìtọ́nìkù bínú ìlànà kòbó ó yà tó bá dà bẹ́ẹ̀ ó yẹ ẹ ká lọ síbi àwọn sàárè ẹ ká lọ fàjà àlàtì ìdáhùn mẹ́tàkùn èèyàn àwọn kan ní wọn máa sọ wípé áfíríkò mithlu fulan wa fulan wa tushiru ila al-qubur wa fa'alat al-ukhra mithla dhalik wọ́n wá máa nọwọ́ sí sáré pé ẹ̀rí sáré ẹni tó wà bẹ́ẹ̀ ọba ni ọba títí wa àwa inú ìran wa ló ti wá àwọn eléyìí náà máa nọwọ́ sí sáré mi fi ẹwọ́ sáré ẹni tó wà bẹ́ẹ̀ olówó ni olólówó jù mọ́kà ní fourteen century olólówó jù ní mọ́kà ní sẹ́ńtúrì báyìí ṣẹ́yìn nírú èèyàn báyìí ni fanzalallahu adébi sura látara bẹ́ẹ̀ ọlọ́run wa sọ súra ìkàlẹ̀ láti pe àwọn mùsùlùmí sákìyèsí pé ṣé n tó kàn ló ọ̀rọ̀ yìí ni ọlọ́run ní alhaakumu takaso ṣàkọ́nàkumu tafakhur bi kasrati al-amwali wal awlad ó ti gbé yín kúrò níbi ìrántí ọlọ́run ọba ó ti kú àìrójú àìráyè báyìí àtàfà àkóró yìí máa ṣe ìyanràn bí kẹsìrọ̀ sí làmúwálì wà láwùláàd pẹ̀lú pé àwa la bímọ tó pọ̀ àwa la lówó jùlọ ó ti kú àìrójú àìráyè báyìí hátà zoro tó mo lè mọ kọ́ọ̀bì títí títí tí halaktum fi kú wàsúrùtù mọ́ta wá fi di òkú orí ń tẹ́ wà nìyẹn àwa la lówó jù àwa la bímọ jù àwa la lówó jù àwa la bímọ jù orí ń tẹ́ o tẹ́ ń bá yí nìyẹn tẹ́ fi parun tẹ́ fi di ara inú sáré a ó tàfà khartum bil mauta àbí hatta zurtum al-qabir orí eléyìí lẹ́wà títí títí tí ẹ di ìyànjú sí láwọn nǹkan tó ń ṣẹ̀mí ẹ ti sọ pé alágbájá àárẹ̀ tiwa ló wà ó lóore ju lágbájá lọ ọmọ ọmọ iye báyìí ní ẹtú wá kúrò lórí ìyẹn ẹtú wá lọ síbi àwọn sàárè ẹtú lọ fi àwọn òkú ẹtú fi wọ́n ṣe yọrọ. kálá sáwùfà tààlàmù á ọlọ́run ni á subhanallah sáwùfà tààlàmù ìrìtẹ́dẹ̀ẹ́wù ánìtàfàkùn bímọ́tà ìdúnìyà fáìnáhù záì ọlọ́run bá ní à ẹ kúrò níbi ìmáṣe yọrọ pẹ̀lú àwọn nǹkan ilé ayé fáìnáhù záì gbogbo nǹkan lé ayé tẹ́ fi ń ṣe ìyànrọ yá padà parun wa sata'lamuna aqibata dhalika ba'da 'ayn lẹ́yìn ìgbà díẹ̀ sí ẹ̀ padà bọ̀ wá mọ̀ pé ilé ayé yóò jẹ́ nǹkan kan gbogbo nǹkan tẹ́ fi ń ṣe ìyànrọ lénìí gbogbo ẹ̀ pátápátá ló máa di nǹkan gbàgbé àwọn nǹkan tẹ́ ń ṣe ìyànrọ á di nǹkan gbàgbé. thumma kalla sawfa ta'lamun takrara li tawkidil wa'id ọlọ́ọ̀bá tún repeat ó tún wí eléyìí lati láti lè máa fi rinlẹ̀ fún wa ìkìlọ̀ ńlá tọ́lọ̀ ọba ń ṣe fún wa ọlọ́run bá ní kàlà ọlọ́run ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ó tẹ̀ ń ṣe ìkọlù yẹ ya ta'lamuna ilmal yaqin tó bá jẹ́ pé bá nímọ̀ àmọ̀dájú mi lórí ń tẹ̀ ń ṣe àti bí ń tẹ́ fi ń ṣe ìyọ̀nà ṣe yẹrẹpẹrẹ tó látara wó ọlọ́run ní láìpẹ́ láì ẹ̀ ń bọ̀ wá rí

ó ń bọ̀ wá bí nípa gbogbo àwọn nírìmọ̀ tọ́nà ọba ṣe fún yìí látúnṣe alúnà yàwó mẹ́rin ní nàá ní ọ̀nà ọba bọ̀ wá bí nípa gbogbo àwọn níràm ìdẹ̀ra tọ́nà ọba àlejò ọlá tó ṣe fún yìí màá ní àmàláhù bíi àléyìn àmì sí àti àwọn nǹkan tọ́nà ọba ṣe fún wa nínú àlàáfíà àlàáfíà ní ìdẹ̀ra tí ò sí jà tí ò sí wàhálà tọ́nà ọba ṣe fún wa wàlímáàkàlì oúnjẹ tọ́nà ọba ń pèsè fún wa tá a jẹ tá a mu wàlímáṣẹrọ àti àwọn nǹkan tá a mu wàlímáàlì àti owó tọ́nà ọba fún wa yìí wàlìjà àti àwọn iyì tọ́nà ọba fún wa wàvíláàlì alimasáàkì àti ìbòjì tí ọlọ́run bá ní kí ọlá tó fún ẹnì kọ̀ọ̀kan wa tó ṣe pé ta bá fẹ́ kú onú òrùn àríbi sáfì wàhálà àṣìjà àti gbogbo àwọn nǹkan tọ́lọ́run bá fún wa nínú àwọn igi tó ń jẹ́ àǹfààní fún wa wàlímà alibáàrí àti omi tútù tí ọlọ́run bá ní kí ọlá ṣe fún wa fèrè yá omi lè ní ìgbà tí ọjọ́ bá gbóná àwọn omi tútù tí a ní àǹfààní sí gbogbo ẹ̀ pátápátá ìdẹ̀ra ni o láti ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba gbogbo ẹ̀ sí lọ́wọ́ ọba ń bọ̀ wá bí wa eléyìí ni o ti súra yìí tó ń tọ́ka wá sí màá tó ti lu ilé yìí súra kí ni àwọn ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde nínú súra yìí al-ishtighal bi hubbi dunya wa zahratiha yulhi an talab al-akhirah wal amali laha ẹ̀rí kó jẹ́ wípé gbogbo gbà ọ̀rọ̀ nípa ìfẹ́lé ayé àti àwọn adúlé ayé òun lèyàn máa rán eléyìí máa ń jẹ́ kí èèyàn gbàgbé wíwá ọ̀run ó máa ń jẹ́ kí èèyàn gbàgbé wíwá ọ̀run àti ìmá ṣiṣẹ́ fún títí ọ̀run atafakhuru bilamuwad walaulad sábàbù shiqaqi walqati'a ẹ̀rí kí èèyàn máa fi ṣèyọrọ̀ owó àti ọmọ ó máa ń jẹ́ sábàbí tí èèyàn máa fi ń parun ó sì máa jẹ́ sábàbí tí àárín àwọn èèyàn fi máa ń dàrú fi dúnìyà eléyìí nílé ayé wà gọ́dọ̀ bíi láàyè fìlà àfihàn ó sì máa ń jẹ́ sábàbí ìbínú ọlọ́ọ̀ba ní ọjọ́ gbèsè àlìkìyàmà alìmánu bíi libá àti wàlìjẹ́zá yẹ́dìfà sọ̀hìnà ìlà máa yásùlùhù sírọ̀hù máa yúsùlùhù sírọ̀hù wàhálà níyàtàhù. ẹ̀rí kéèyàn ní ìgbàgbọ́ nípa kí ọlọ́ọ̀ba máa gbé wa dìde ká ní ìgbàgbọ́ nípa pé ọlọ́ọ̀ba máa sọ wá ní ẹ̀san yadfa'u sahibahu ẹni tó bá nírú gbàgbọ́ yìí ó máa ń sun mọ́ bí kíni o àwọn nǹkan tó máa tún kọ̀kọ̀ ẹ̀ ṣe àti gbangbe ẹni tó bá ti nígbàgbọ́ gbogbo tó máa jẹ́ kí kọ̀kọ̀ àti gbangbe ẹ̀dá a máa sáré lé lórí wàyán àbíbi àǹsó ilmùnkọ́lẹ̀ ó sì máa ń gbé èèyàn jìnnà sí aburú tí máa ń ṣẹlẹ̀ sí èèyàn ní ìgbẹ̀yìn ẹni tí ó bá ti ṣe tọ́lọ́ kullu muri'in mas'ul an ni'amillahi alayhi yawmal qiyamah ẹ̀rí gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátápátá ni a máa fi léèrè nípa ìdẹ̀ra tí ọlọ́run bá ṣe fún anabi muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa pé ní imadan ó ní ẹ̀rí ìdẹ̀ra méjì kan wà maghbunu fihima kathiru minan nas èyí tó pọ̀ jù náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n máa ń pàdánù àwọn ìjẹra oore méjì ni asíhàtù wàlfàrà ó ní alákọ̀ọ́kọ́ òun náà ní àlàáfíà ẹ rí àlàáfíà tẹ rí yẹ àwọn tó bá ń ṣe àǹfààní látara àlàáfíà wọn ọ̀pọ̀ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọgọ́rọ̀ àsìkò tó bá ní àlàáfíà tó yẹ kó fi ṣe dáadáa ká ṣe láǹfààní wọ́n máa ń fi ráre ni bákan náà alifara òun náà ní spare time àsìkò kéèyàn ní àsìkò ọ̀gọ̀rọ̀ máa ń fira rẹ̀ ìgbà tá a bá lásìkò ẹlòmíì gbogbo ń tá máa fi àwọn àsìkò yìí ṣe òun náà ní kó máa fi wo tv òun náà ní kó máa fi ṣeré ṣe lélẹ̀ tí ò sì tọ́ tó bá wá dìgbà tí ò sí àsìkò mọ́ irú àwọn ẹni báyìí wọ́n wá máa banújẹ́ ní àsìkò wà láàtà ṣéèdàmọ̀nà wọ́n á máa kábàámọ̀ ní ìgbà tí àbámọ̀ ò ní ṣe kí ni kò ní ṣe àǹfààní mọ́ kọ́lọ́ ọba kó má ṣe ṣàánú wa eléyìí ní ṣókí òní túṣúra ìkó tọ́ka sí súrọ̀tù tẹ̀lé súrọ̀tù làásìrì màkìyà súrọ̀tù làásìrì mọ́kà lọ́nà ọba ti sọ òun náà kalẹ̀ ẹ̀ẹ́dì súra yìí nígbà tọ́nà ọba ti sọ fún wa nípa takato nípa ohun tí àwọn èèyàn tí wọ́n máa ń lo gbogbo ìgbésí ayé wọn fún lórí ká máa ṣe ìyànràn tó sì jẹ́ wípé eléyìí kò ń jẹ́ kí wọ́n rántí ọlọ́run ọba àlekè ọlá ó sì máa ń ṣe sábàbí tí wọ́n máa fi tẹ̀lé ìfẹ́ inú wọn وفي العصر وضح أن طبيعة الإنسان داعية إلى البواء nínú súrọ́tù làásù ọlọ́ọ̀bá wa ń jó yé wa pé àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí máa ń fi ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ síbi kíni ibi ìparun ni o mọ̀kí àṣùláha fi dìímàrà ó máa ń gbé ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ síbi ìparun ilà àmọ̀ni túsífà bìjẹ̀mílì sí àtìbá àyàfi ẹnikẹ́ni tó bá jẹ́ wípé a lè ròyìn wọn pẹ̀lú àwọn dáadáa fàámànà billah àwọn náà làwọn tí wọ́n ní ìgbàgbọ́ wa amila salihat tí wọ́n sì máa ń ṣiṣẹ́ olóore wal waqtu wa zaman ẹ̀rí àsìkò àti ìgbà huma ahamu shay fi hayati l'insan ẹ̀rí àsìkò àti ìgbà àwọn nǹkan méjì náà ló ṣe pàtàkì jù nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn li'anna al-waqta huwa ẹ̀rí àsìkò òun náà ni ìṣẹ̀mí wa umru kulli insan huwa kamiyati aw miqdaru min hadha alwaqt ẹ̀rí ọjọ́ orí ọmọ èdè ènìyàn kọ̀ọ̀kan òun náà ni iye àti òdiwọ̀n tí ọlọ́run bá fún nínú àsìkò ẹni tó lo fifty years láyé ó ti ní òdiwọ̀n wákàtí àti ìṣẹ́jú tó wà ń bẹ fàyídà fàdáhù láyà òd ẹ wá rí àsìkò àtìgbà yìí tí ó bá ti bọ́ mẹ́ẹ̀dẹ́ mọ́mẹ́ẹ̀dẹ́ ènìyàn lọ́wọ́ kò tún lè padà mọ́ o àsìkò téèyàn primary school ohun tó yẹ kó ṣe lásìkò yẹ tí ò bá ti ṣe ó ti bọ́ àsìkò yẹ ti lọ tó bá ṣe nǹkan yẹn nígbà tó wà ní secondary school àsìkò tó yẹ kó fi ṣe nǹkan míì ló fi ṣe nǹkan yẹn àsìkò tó yóò fi ṣe nǹkan yẹn gangan ó ti bọ́ látara bẹ́ẹ̀ ká má jẹ́ kí àsìkò wa bọ́ mọ́ wa lọ́wọ́ o wa idha da'afa huwa la ya'ud la yu'awwad ẹ̀rí tí àsìkò yìí tó bá ti sọnù mọ́yàn lọ́wọ́ a lè rí padà mọ́ ẹ̀rí látara pàtàkì àsìkò ní ìṣesí ayé ọmọ ènìyàn nílé ayé àti ní ọ̀run ọlọ́run bá ọlá ó wá sọ súra ìkalẹ̀ ó wá fi àsìkò búra kalẹ̀ mọ́ pàtàkì àsìkò ọlọ́run ní wà láásìrì ọlọ́run ní mo fi àlàásìrì mo fi búra wà màmá àná làásìrì kí ni tó jẹ́ àlàásìrì azámọ́nù wà dáhà òun náà ní ìgbà ìgbà time period òun ní àsìkò àbí ìgbà ìgbà kékeré ìgbà téèyàn dàgbà ìgbà èwe ìgbà ọ̀dọ́ ìgbà ogbó ọlọ́run bá lóun fi búra àsìkò àsìkò àárọ̀ àsìkò ọ̀sán àsìkò alẹ́ ọlọ́run bá lóun fi búra gbogbo àsìkò jẹ́nẹ́rálì òun ló ń jẹ́ àlàáfẹ́ ọlọ́run lóun fi búra áó sọ̀láṣì làásì nínú ìtumọ̀ ọlọ́run bá lóun ó lè lóun fi sọ̀láṣì làásì ó lóun fi búra. inna al-insan la fi khusr ọlọ́run ní al-insan ẹ̀rí jinsul insan walmaqsud almukallaf zakaran kana unsa ìtọ́nà bá gbà lérò òun náà ni gbogbo ẹnikẹ́ni tí a ti la iṣẹ́ bọ̀ lọ́rùn alimukallaf alimukallaf ẹni tá a ti la iṣẹ́ bọ̀ lọ́rùn ọkùnrin ni àbóbìnrin ẹni tó ti bàlágà tó di ọkùnrin àbójóbìnrin ọlọ́ọ̀bà àlékiọ́lá ó ní láfi kúsìr fi kúsìrọ́ọ̀nì wàhílà ọlọ́run ni wọ́n máa wà nínú nínú àjọwò nínú wàhálà nínú ìpàdánù àti ìparun ní àsìkò wo ní àsìkò tọ́nà ọba fi búra ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n wà nínú ìparun yìí ọlọ́run wá ní ilà àmọ́nù ọlọ́run ní àyàfi àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ àwọn wo gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ló máa gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn láparò illa alladhina amanu bi qulubihim àyàfi àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ ní ọkàn wọn. ìmánà kámìlà tí wọ́n ní ìgbàgbọ́ tó pé wa amilul a'mal allati taj'aluhum min ahlil janna wọ́n ní ìgbàgbọ́ ní ọkàn wọn wọ́n wá ń ṣe iṣẹ́ iṣẹ́ tó máa jẹ́ kán wọ àlùjánnà wa amilus salihat ọlọ́ọ̀bá láwọn ẹni wọ́n tún wá ń ṣiṣẹ́ olóore wa tawasaw bil wọ́n ní àwọn ẹni awùsọ bàdúhùn bá a bọ́ bìtàmásókè dèlè islam àwọn èèyàn tó máa ṣoríire lásìkò tá à ń sọ yìí àwọn tó jẹ́ pọ́n máa ń gbára wọn nímọ̀ràn lórí pé ká máa ṣe dáadáa àwọn tí wọ́n máa advise ara wọn tí wọ́n bá lè èèyàn kan tí ò ṣe dáadáa wọ́n á encourage láti ṣe dáadáa tó bá rẹ tó fẹ́ ṣe aburú wọ́n á discourage kúrò níbi aburú tó fẹ́ ṣe wátàwá sọ́ọ̀bì sọ́bìr àti àwọn tó jẹ́ wípé kí ni yusi ba'duhum ba'da bí sọ́bìr ala al-qiyam bí ahdati al-islam àwọn tó jẹ́ pé wọ́n máa ń gbara wọn nímọ̀ràn lórí sùúrù pé à ẹ máa ṣe sùúrù tí wọ́n bá fẹ́ ṣe ìjọsìn wọ́n á advice wọn kọ́ ṣe sùúrù ìmọ̀ni ò rọrùn láti ní àfifẹ́ tó bá ní sùúrù torí pé téèyàn bá ní ìmọ̀ni oríṣiríṣi àdánwò oríṣiríṣi ìyà ló máa ń fẹ́ jẹ́ èèyàn látara pé èèyàn gbọ́ náà bá gbọ́ ọlọ́run ni wà máa dákọ̀ọ̀mù nínú ohun ilá ayúhùnmínú billahi al-aziz al-hamid ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ mòmìnì tọ́nà bá ń sọ̀rọ̀ wọn ní suratul buruj ọlọ́run ni wọ́n dáràn wọn ṣẹ̀ṣẹ̀ kan ilá ayúhùnmínú billahi ẹ̀ṣẹ̀ tí wọ́n dá ni pé wọ́n ní ìgbàgbọ́ nínú ọlọ́run ọba ọba bíi ọba èyí tó o bá ti gba ọlọ́run bá gbọ́ ní òun nìkan ṣoṣo o lè rádánwò àwọn kèfèrí wọn kó rí tí wọ́n bá láǹfààní láti fi aburú kún ẹ wọ́n á ṣe gbogbo gbìyànjú yìí tí wọ́n bá ní àǹfààní láti dínà oore mọ́ ẹ wọ́n á ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n máa là àwọn tó jẹ́ pé wọ́n wá nígbàgbọ́ wọ́n dúró tì wọ́n ṣiṣẹ́ olóore wọ́n sì máa tún gbà àwọn ẹlòmíì nímọ̀ràn tó bá rí ẹlòmíì tí ò sì máa ṣe dáadáa tí wọ́n ṣe wọ́n á advise ẹ pé kí wọ́n máa ṣe dáadáa tó bá rí ẹlòmíì tó jẹ́ pé ń ṣe aburú wọ́n á advise wọn pé kí wọ́n máa ṣe aburú mọ́ bákan náà tí aburú bá wá ṣẹlẹ̀ sí wọn lójú ọ̀nà dáadáa tí wọ́n wà yìí wọ́n á máa ṣe kí ni wọ́n á máa ṣe sùúrù. wátawá sọ òbí sọ́bùn wọ́n á máa ṣe kí ni wọ́n á máa ṣe sùúrù. kọ́nà ọba kó má tẹ̀sí wá ní onísùúrù. màtúrù síbi ilé ìlú àyà kí ni àwọn nǹkan tí súrà ìfẹ́ kọ́ wa. تدعو الآيات إلى الحرص على العمل الصالح سورة العصر ó ń gbà wá ní ìmọ̀ràn lórí iṣẹ́ rere àti wípé àmàlù lè ìsàn mọ́sídàrú sàádàtìhì wà ṣàkọ́ èyí ẹ rí iṣẹ́ olóore tọ́mẹ̀dé ènìyàn bá ṣe àbí iṣẹ́ aburú tọ́mẹ̀dé ènìyàn bá ṣe òun ló máa jẹ́ oríire àbí orí ibú ẹ̀ ní ọ̀run gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ olóore iṣẹ́ olóore yẹn máa jẹ́ sábàbí tá a fi ṣoríire lé ayé àti lọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe aburú iṣẹ́ aburú yẹn máa jẹ́ sábàbí tá a fi ṣorí ibú lé ayé tá a tún fi ṣorí ibú lọ́run kọ́ ló máa jẹ́ àṣorí ibú oníkálukú ohun tó bá ṣe ló máa gbà bákan náà ní ti súra yìí sọ fún wa àtàmọ́soko bí asibáàbí fàdáhì fi dúnìá wà láàkírọ̀ ká máa dún nímọ́ àwọn nǹkan tó máa jẹ́ ká ṣoríire ayé àti tọ̀run kí làwọn nǹkan náà àlè iman ìgbàgbọ́ tó yẹ kóró kéèyàn ní ìgbàgbọ́ tó dúró dédé wàlà amalu salih nínú tó bá jẹ́ kéèyàn sóríire oníṣẹ́ olóore wàtàwáàsì bil haqq àti wípé ká máa pe àwọn èèyàn síbi dáadáa ká sì máa kọ aburú fún àwọn èèyàn wàtàwáàsì bis sabr ká sì tún máa gbára wa lóògbé sùúrù ká jẹ́ tá a máa ṣe sùúrù ká sì máa sọ sùúrù fún àwọn èèyàn eléyìí jẹ́ ló ti súra yìí tí ó kọ́ wa. súra tó tẹ̀lé tí a tún gbọ́dọ̀ gbàgbọ́ yẹ òun náà ni súratul Humaza súratul Humaza Mọ́kà lòun náà ti sọ̀kalẹ̀ ẹ rí súra yìí sọ fún wa pé àwọn kan wà nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́ọ̀bá fún wọn ní owó ọlọ́run fún wọn lálàáfíà ọlọ́run sì fún wọn ní ìfàyàbalẹ̀ rọ́pàlù àìṣùkìrìlà ṣùgbọ́n pẹ̀lú gbogbo tọ́nà bá ṣe fún wọn wọ́n gbàgbé láti máa dúpẹ́ fọlọ́run wàjáàlú ṣókúláhùn wàtẹ̀síyádáhùn òwà sọ̀kọ̀rí yíyàtà bíl àkọ̀rí ẹ wà ara wẹ̀ mi ohun táwọn máa ń ṣe gbogbo gbà ohun tí wọ́n máa ń ṣe gbogbo gbà òun ni pé kí wọ́n máa fi àwọn ẹlòmíì ṣe yòlẹ̀ ṣiṣẹ́ mẹ́fẹ́ tó jẹun tó yó tán òun ló máa ń ṣe yẹ̀yẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé ẹsẹ́bi ń pa máa ń ṣe yẹ̀yẹ̀ ni ẹsẹ́bi ń pa tó jókòó jẹ́jẹ́ tó jẹ́ tù tí òun ló fẹ́ fi ọkàn ṣe yẹ̀yẹ̀ ṣùgbọ́n àwọn kan wà tọ́nà bá ti fún wọn lówó tọ́nà fún wọn lálàáfíà tọ́nà sì fún wọn ní ìfàyàbalẹ̀ ohun tó kàn òun náà ní pé kán ráyè kán máa fà wọn lọ sí yẹ̀yẹ̀ àwọn ẹni tá à sọ yìí yùjàdúnà fi kulli asri gbogbo ìgbàlẹ̀ ọmọ rí wọn wákàtí mi ni òun sọ ìfàtọ̀ àlàáàdì nàbí sọ̀rọ̀ àtẹ̀là ẹ ráwọn tí wọ́n máa ń mọ̀ ọ̀yọ̀ ṣe yẹ̀yẹ́ yìí ní ìgbà táwọn bá ti jẹ tán ti mu tán ti yó tẹ́mi wọ́n ti balẹ̀ ọ ń bẹ ní ọ wà ní àsìkò ànábì sọ̀rọ̀ àlẹ́ ọ̀sẹ̀là àròdù àlẹ́ ìmáàlì lílá àwọn ẹni àwọn onígbàgbọ́ nú ọlọ́ọ̀ba wàjáàlú yastahzi'una bin nabi sallallahu alaihi wasallam wa man ma'ahu minal mu'minin wọ́n wá máa fi ànábì sallallahu alaihi wasallam wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ àwọn mùmínì tí wọ́n gbà pàtó ànábì sallallahu alaihi wasallam tí wọ́n nígbàgbọ́ nú ẹ̀ wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ wà fi hahula wà misalihim anzalallahu ta'ala suratal humaza látara àwọn ẹni àwọn tí wọ́n máa ń fi ànábì ṣe àwọn tí wọ́n máa ń fi àwọn sọ̀hábà ṣe yẹ̀yẹ́ torí tí ti sọ ọlọ́run ni wáìlù lè kó lè hómazá ti lómazá ọlọ́run ni wáìlù kí ni túmọ̀ wáìlù azabu ṣẹ̀dí ìyà tó le koko òun ló jẹ́ wáìlù ìyà tó le koko òun ló jẹ́ wáìlù wáìlù lè kó lè hómazá ti lómazá ọlọ́run bá ní ìyà tó le koko kó máa bẹ fún gbogbo àwọn hómazá àti àwọn lómazá àwọn wo ni ó ń ṣe àwọn wo ni hómazá àwọn náà lẹ àwọn lẹ tó ṣe wípé wọ́n máa ń bú àwọn èèyàn bìláì pẹ̀lú ojú tó bá fojú burúkú wò báyìí wọ́n lè mọ́jú sí yàn wọ́n lè ranjú mọ́ yàn tí wọ́n fi ń bú yàn ọlọ́run ní ìyá ọlọ́run bá kó bá bá wọn ìyá tó lè kókó gbogbo ẹni tí máa ń ranjú mọ́ ni láti fi bú ni gbogbo ẹni tí máa ń fẹjú mọ́ ni gbogbo ẹni tó máa ń mọ́ yàn lójú á tún pòṣe pẹ̀lú ẹ̀ irú àwọn ẹni ọ̀gbọ́n mọ́ta ni wọn o wà nahwiha min harakat àbáwọn yàn tó jẹ́ pé táwọn bá fẹ́ bú yàn àwọn body language lọ́ máa ń lò nísìnyí ó lè fi ọwọ́ síbi etí ẹ̀ báyìí kó máa yí kó máa sọ fún ọ̀yọ́ kó rí wọn ò pé àbí bẹ́ẹ̀ kọ́ ni kó rí wọn ò wọn ò ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá ní ìyá ọlọ́run bá kó máa bárú ẹ tó bá ń ṣe bẹ́ẹ̀ o. wàlámù òun àtọ́ àìlùfẹ́ àrọ́bì náà àwọn lúmọ̀dà òun náà ni wípé kéèyàn máa sọ ohun tí ò dáa nípa ọmọlúàbí àwọn èèyàn bí kéèyàn máa sọ̀rọ̀ àwọn èèyàn fẹ́lòmíì lọ́nà tí ò dáa pé à lágbájá yẹn ò lè ní lágbájá yẹn oníṣìná ní lágbájá yẹn lẹ́ẹ̀kẹ́ ebú ní gbogbo àwọn tó bá ń ṣe báyìí ọ̀nà ní kégbé ọ̀nà ọba máa bá wọn nínú túmọ̀ mi wọ́n ní homaza mayaibu nasa fi hàn ìbátìhìn wọ́n ní ẹni tó bá máa ń bú àwọn èèyàn lẹ́yìn kò láké kó tiẹ̀ sọ lójú wọn ṣùgbọ́n tó bá ti di ẹ̀yìn àwọn àwọn èèyàn alẹ́ rẹ̀ òrí lágbájá ni òrí ah, ni òrí ni òrí bímú ẹ̀ ṣe gùn òrẹ́fẹ̀ òrí kìíní kan ẹ̀yìn ẹ̀ ní ọkọ̀ tó sọ bẹ́ẹ̀ lójú ẹ̀ ọlọ́run gbogbo ẹ̀ tó bá ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn láìda ègbé ọlọ́run kò máa bá wàlúmọ̀ta àwọn ẹlẹ́ tó jẹ́ wípé aṣọ tí bá sọ lẹ́yìn ẹ̀ tó bá tún dé ọlọ́run ní gbogbo àwọn tó tún máa ń bú ni lójú ẹni pé kí ló fẹ́ fi mí ṣe máa bú ọlọ́run ní ẹgbẹ́ ọlọ́run ìyà kó máa bá ẹlẹ́kẹ̀ẹ́ ó máa ń búyàn lẹ́yìn ẹ̀ àbò máa ń búyàn ní ojú ẹ̀ ọlọ́run wá sọ fáwọn wò làwọn ẹni alẹ́ni ìjàmà àmàlà wà á dáadáa ẹ̀ tó jẹ́ wípé kí ni ìjàmà àmàlà jàmà àbáàdọ̀ wà àlàbáàdọ̀

yahsabu anna maalahu akhlada kí ló dé táwọn ẹni owó ìjọ wọn lójú ọ̀rọ̀ pé kí ni o yahsabu anna maalahu dhamana lahu al-khuluda wal-baqa fi dari dúníyà wọ́n máa ń rò pé àwọn owó táwọn ní ó máa fún àwọn láǹfààní láti máa bẹ́ ilé ayé lọ gbére bí a wọ́n ní ohun tówó bá ṣe sí ilẹ̀ ló ń gbé ohun tówó bá ṣe sí ilẹ̀ ló ń gbé that is kò sí nǹkan kan tó wó ṣe sí money speaking owó ló sọ̀rọ̀ àwọn kan máa ń rò bẹ́ẹ̀ o. yahsabu anna malahu akhlada wọ́n rò kówó táwọn ní máa lé ayé fáwọn ni kò sì rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o wọ́n máa ń sọ wípé owó ó lè ra ilé ṣùgbọ́n kò lè ra oorun fẹ́yìn àbí? náà ní gbọ́ owó owó owó ògbọ́ yorùbá. owó lè ra ilé fún yàn ṣùgbọ́n kò lè ra oorun náà hmm? owó lè ra ilé but kò lè ra oorun fẹ́yàn owó lè sanwó ọsítù ó lè ra bẹ́ẹ̀dì fún yàn lọ sítù a rí ìyàwó gbé lọ sọ sítù the best hospital in the world wọ́n wá ra space fún ṣùgbọ́n kò lè ra àlàáfíà fún yín ṣe rí fowó yẹpẹrẹ owó ṣe kí ni owó yẹpẹrẹ ṣùgbọ́n lómi máa ma sọ wípé ohun tó wó bá ṣe fi ilẹ̀ ló ń gbé irọ́ ni o àwọn kan tó wó lè ṣe ó pọ̀ rẹpẹtẹ a gbọ́dọ̀ jẹ́ kó wo wájú wa lójú ọlọ́run ọba àdékè ọlájú yé wa ó ní iná ká tó wa iná hùmọ́ tó yìí ọlọ́run ní rí ànábì sallallahu alaihi wasallam ìwọ náà sì máa kú gbogbo wọn náà dẹ̀ sì máa kú yahsabu annama lahu akhlada ẹ̀ tó lọ́wọ́ rò pé owó tóun bá ti lówó òun máa máa bẹ́ńlẹ̀ ayé lọ gbére kò pọ́síbò wa ma ja'alna li basharin min qablika al-khuld ọlọ́run ní kò séèyàn kan ṣáájú wa ànábì sallallahu alaihi máa lọ gbére ṣé tí wà nọ́bì bá kú ṣáwọn máa máa bẹ́ẹ̀ lé ayé lọ gbére láà ànọ́bì sì ti kú àbíbẹ̀ kọ́ ni ó túmọ̀ sí pé ńgbà tánọ́bì ti kú àwa náà lè máa bẹ gbére o kálá láyùnbàdánná fèlè ọ̀tàmà ọlọ́run bá ní ah kálá láyùnbàdánná fèlè ọ̀tàmà a sì máa padà jù wọ́n sínú ọ̀tàmà wà máa dẹ̀rọ kàmà ní ọ̀tàmà kí ni ó sì mọ̀ tó ń jẹ́ ọ̀tàmà narullahi almuqada ohun tó ń jẹ́ hútọ́mọ̀ iná ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá sì ló dá iná yìí ọlọ́run ló ní àlùjọ náà ọlọ́run ló ní iná ẹ̀ńtọ́nà bá fẹ́ àfisí àlùjọ náà ẹ̀ńtọ́nà bá fẹ́ àfisí náà àbí bẹ́ẹ̀ kọ́ ni tí o bá kọ́lé ẹni tó bá fẹ́ fúláàtì tó kọ́ sí ọwọ́ wájú ẹni bá fẹ́ wàá fi rẹ́ǹtì àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó bá fẹ́ boys quarter tó wà lẹ́kùlé òun ló máa fi rẹ́ẹ̀dì wáyé bẹ́ẹ̀ kọ́ ni ṣé èèyàn kan lè fọ́ọ̀sì ẹ pé kan ni kò gbé fèèyàn kan kan ni kò má gbé fèèyàn kan ọlọ́run tó kọ́ àdìjọ náà ọlọ́run tó kọ́ iná èyí tó bá wù ú ni lẹ́yìn náà ọlọ́run wá fi opportunity kan lẹ̀ ẹni tó fẹ́ gba ní three bedroom flat ṣẹ̀mẹ̀ fowó ló fi gbà ẹni tó jẹ́ pé èrú ló gbà ṣẹ̀mẹ̀ fowó náà ni ṣùgbọ́n owó wọn yàtọ̀ síra wọn ẹni tó máa wà lùjọ́ náà iṣẹ́ kan ló máa ṣe tó máa jẹ́ sábàbí ẹni tó máa wọná iṣẹ́ kan lòun náà máa ṣe tó máa jẹ́ sábàbí so oníkálukú kó tètè ṣiṣẹ́ ọbí tó bá ń fẹ́ ẹni tó fẹ́ wọná kó máa ṣiṣẹ́ náà ẹni tó fẹ́ wà lùjọ́ náà kó náà fi máa ṣe kí ni kó máa ṣiṣẹ́ àlùjọ́ náà ṣùgbọ́n náà ọba àlékè ọlá ó máa advice wá gbogbo gbà pé iṣẹ́ àlùjọ́ náà ni ká ṣe torí pé iná ibi tó lé ni ọlọ́run ní sọ́tọ́mọ̀ yìí alẹ́kì tàtọ́lẹ́rù alal afida ọlọ́run bá ní ẹ̀rí náà yìí tó hárìkù sùdù tàtọ́lẹ́rù iná yìí a máa pẹnẹtírètì wọnú ọkàn wa tàtọ́lẹ́rù alal afida fuad ọkàn tàtọ́lẹ́rù ìtọ́làá kí nǹkan máa gbìyànjú láti fẹ́ mọ kí ló wà gbé nǹkan kí èèyàn máa gbìyànjú láti fẹ́ mọ kí ló wà gbé nǹkan iná yẹn á jó gbogbo flesh ọkàn táǹpé ní heart yẹn iná yẹn á jó tó bá wá jó aráyè penetrate lọ síbi tí ohun tí a ń pè ní kọ́líbù gangan eléyìí tá a máa fi ń ronú the soul tá a fi ń ronú ọkàn wa tó ń pè ní the real heart tó yàtọ̀ sí ìta máa ń rí yẹn tó wà ní ògúnfe àti ewúrẹ́ ta máa ń rí ta ló ti rí téèyàn rí àrírí àbí ṣùgbọ́n ti rí sí ìmẹ́rin àbí ẹ̀hẹ́ iná yẹn wá jó háàtì yẹn ta fi wá débi ta fi ń rízìn nínú háàtì yẹn ta fi ń ronú ta fi ronú ta fi tẹ̀lé tọ́lọ́hùn iná fẹ́ lọ jó inú ọkàn yẹn gangan pé ìwọ kan tọ́lọ́hùn dá kò mọ́ lọ́hùn kò wá mọ́ lọ́hùn tá tọ́lẹ̀ àwọn àlàlà àbídà ibi tó fẹ́ jó nìyẹn ìnáhà àlẹ́yìn sọ́dà ọlọ́wọ́ bá lè kí ọlá ó ní anáàrù mọ̀kùlákọ̀tún àlẹ́yìn lè ṣìkàmì kálíkì àdúwà bí ha ọlọ́wọ́ ní ẹ̀rí iná yìí iná yìí máa tì mọ́ wọn iná á tì mọ́ àwọn èèyàn kò ní sí escape route ní ọjọ́ gbẹ̀lẹ̀ àlìkìyàmà fi àmàdín mọ́mọ́ dáadáa fi àmàdín mọ́mọ́ dáadáa ọlọ́run bá lé àwọn òpó àti máa gbé òpó kalẹ̀ báyìí tó máa fi sọ̀rọ̀ àgbẹ̀ àwọn ọmọ lòun náà kò ní sí pé ọkàn fẹ́ ṣe kọ́nà máa ṣe làwọn bẹ́ẹ̀ kí làwọn nǹkan tí súra yìí tó sọ fún wa ẹ̀tẹ̀mfìrì àtẹ̀mfìrì wà náhì àná àìbì náà súra yìí sọ fún wa ó sì lé wa jìnnà sí ó sì kọ́ fún wa ìmáa ṣe ká máa ṣe àlébù àwọn èèyàn ká máa bú àwọn èèyàn ká máa wá àlébù wọn òrí lágbájá òrí forí ẹ̀ tóbi gara lọ ni òrẹ́sẹ̀ ọmọga ẹ̀sẹ̀ gùn àbí òrí ni owó ṣe sọ́ra àbí ẹ̀mọ nǹkan tó ń jẹ ó dàbí kíní kan gbogbo àwọn ìbúkẹ́bù yẹn gbogbo ẹ̀ tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ń wá bínú ọlọ́run ọba ọlọ́run kò fẹ́ ká máa bú àwọn èèyàn lójú wọn àbí lẹ́yìn wọn àdàmọ̀lẹ̀ ìrìtìrọ̀rù bìlìmáàlì ọlọ́run kò fẹ́ kí ó jọ wá lójú owó ta ní wàbí zokorofi hayati dúníà àwọn nǹkan adúlé ayé àwọn nǹkan tí máa ń tàn lé ayé ọlọ́wọ́n bò fẹ́ kó tàn wá jẹ àtàhír bá tún kìlọ̀ fún wa bá tún wa nínú àzáàbì jahannam kúrò níbi ìyáná kọ́nà má jẹ́ kí ẹnì wa kájẹ́ ìyanu náà súrọ̀tùlù fíìl eléyìí tó tẹ̀lé òun náà ní súrọ̀tùlù fíìl ẹ̀rí bá ti sọ òun náà kalẹ̀ ní ọlọ́run bá sọ fún wa nípa àwọn tí wọ́n máa ń búyàn lójú èèyàn alùhómọ̀zà wà lómọ̀zà ọlọ́run sọ fún wa pa àwọn tó máa ń búyàn lẹ́yìn àtàwọn tó máa ń bú ni lójú ẹni annalimalala yóò ní mina alhaki ṣe à ọlọ́run ti sọ fún wa ní súra yìí pé owó kò lè là wá kúrò bí ìyá ọlọ́run ọba o ká má jẹ́ kí owó tọ́nà ọba fún wa jọ wá lójú wa fi hadhihi sura qama dalila ala dhalika bi qisasi ashabil fil ní ìgbà tọ́nà ọba wá dénú súra eléyìí ọ̀nà ọba fẹ́ fi ẹ̀rí ó fẹ́ fi rinlẹ̀ fún wa pẹ̀lú pé kọ́nà ọba mú ìtàn wa ìtàn àwọn ẹni tó wo wọn ti jọ lójú àwọn tí ọlá wọn ti jọ lójú ṣùgbọ́n tó jẹ́ wípé kí ni owó wọn yẹn o la yughunihim min azabillah owó tán ní ọlá tán ní kò là wọ́n kúrò níbi ìyà ọlọ́wọ́ bá lámàjà ahom ní ìgbà tí ìyà dé bá wọn owó ní ọlá ni kò kúrò níbi sọ ìtàn fún wa nípa àwọn èèyàn kan ọlọ́wọ́ nínú súrà yìí ó sọ fún wa nípa ìtàn eléyìí tó gbajúmọ̀ ìtàn fi fi hayati aljazeera al-arabiya qabla ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ lárúbáwá ṣáájú kọ́nà ọba tó gbé ànábì sallallahu alaihi wasallam ó ń sọ fún wa nípa àkólé kan tí ọlọ́wọ́n ọba àlékiọlá ní fún ilé tí a ń pè ní mọ́kà ìlú tá ń pè mọ́kà tí káàbà wà ń bẹ̀ torí pé ilé yìí ọlọ́wọ́n ọba àlékiọlá ṣàlẹ́ṣà ààyè yìí ọlọ́wọ́n ọba ṣàlẹ́ṣà kó bàa lè jẹ́ ibi tí ìmọ́lẹ̀ tí ọlọ́ọ̀bà lékè ọlá fẹ́ gbé dìde ní ìgbẹ̀yìn ayé tí a ti yọ jáde ẹ rí arákùnrin kan ó ń bẹ ní ìlú Yemen wọ́n pè ní Abraha ọlọ́ọ̀bà fún ní owó ọlọ́ọ̀ fún ní ọlá di ọba arákùnrin látara nǹkan tí ọlá fún ní owó àti ọlá àtagbára látara ìjọni lójú yìí ó wá wò wípé ó fẹ́ challenge agbára ọlọ́run tó di ọba nílùú yemen yìí ó jẹ́ náà sọ́rọ́ ó jẹ́ christian inú máa ń wá bí wọn sáwọn lárúbáwá torọ máa wò fún àwọn lárúbáwá yẹn kọ ọ̀lẹ ni wọn arákùnrin wa ni ó wò wípé tóun máa ṣe bó ṣe jẹ́ wípé àwọn èèyàn láti gbogbo orílẹ̀ ayé pátápátá wọ́n máa ń wá sí mọ́kà wọ́n á wá sí kaaba láti wá ṣe hajj ṣáájú kọ́ lọ́n tó gbé ànábì sọ̀rọ̀ àlọ́ ọ̀sán ládìde àwọn èèyàn máa ń ṣe hajj ní ojú ọ̀nà tó yàtọ̀ sí eléyìí tọ́nà ọba fi rán àwọn òjíṣẹ́ ọlọ́run bá tí wọ́n bá fẹ́ ṣe hajj ńgbà yẹn nínú ìṣe títí ò dáa ìhòòhò làwọn èèyàn máa ń wà ẹni tó bá fẹ́ ṣe hajj wọ́n máa ń bọ́ra wọ́n máa bọ́ ṣọ́ ni pàápàá jùlọ àwọn tó bá jára àta tó bá fẹ́ ṣe hajj àtọkùnrin àtobìnrin àwọn tó bá ń wọṣọ ni àwọn kùrẹ́jì tó bá jẹ́ èèyàn ńlá nu wọn ṣùgbọ́n gbogbo àwọn tó kù wọ́n á bọ́ṣọ torí fọ́n gbà pé ìhòòhò lọ bí àwọn sáyé àwọn dẹ̀ fẹ́ sin lọ́hùn àwọn gbọ́dọ̀ sin ní òhùn ṣùgbọ́n náà bò ti kọ́ wa bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni kódò sí náà zinata kò náà kó lè má jì ọlọ́ọ̀lẹ́yìn mùsùlùmí tẹ́yìn bá ti fẹ́ sin lọ́hùn tẹ fẹ́ kí olùkọ́nà kí ni kẹ́ ṣe kódò sí látàkù ẹ wọ aṣọ tó dáa ẹ múra dáadáa láti fi ṣèwọ́sìn fún ọlọ́run wa ẹ rí ọba yìí ó jọ rẹ̀ lójú ó wá wò wípé kàábà yẹn ilé kàábà yìí kí ló dé táwọn yọ tó jẹ́ pé láti gbogbo orílẹ̀ àgbáyé ni wọ́n máa ń lọ sílé yìí tí wọ́n lọ jọ́sìn òun náà wá wo pé òun máa kọ́ kanisatu kana bisana'a ní ìlú tó jẹ́ kápítà yemen ó lóun náà máa kọ́ chọ́ọ̀chì kan síbẹ̀ wàrọ́dà ayusu ifa iléyà hujjaj alkaaba èròǹgbà ẹ̀ ni wípé tóun bá ti kọ́ chọ́ọ̀chì tó tóbi tóun beautify ẹ̀ òun máa wá polongo káàkiri gbogbo ayé káwọn èèyàn máa wá ṣe ìjọsìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa lọ sí hajj ẹni pé gbogbo wa lè lò tá a sì lọ sí hajj a máa ń bẹ lọ́wọ́ bá kíkọ́ náà jẹ́ káwa náà lọ hajj látara ìfẹ́ tí ọlọ́ọ̀ba tó gbé sí ọkàn àwọn èèyàn ní ìfẹ́ hajj àti ìfẹ́ kaaba kọ́nà ọba kó má ṣe ìjẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wá ká láǹfààní láti ṣe ìjọsìn nínú ilé náà. fakharaja bi jayshihi yataqaddamuhu filun azim arákùnrin látara wípé ó fẹ́ kí àwọn èèyàn kí wọ́n wá máa ṣe gbogbo ìjọsìn wọn lọ́dọọdún ní Yemen ní ààyè tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ olùṣàkóso ẹ̀ yìí nígbà tá à ń sọ yìí àwọn Christian ni tọ́ba yìí sì jẹ́ olórí wọn. kọ́fìdà hadimal kaaba ló bá gbéra pé káwọn máa lọ sí kaaba táwọn bá ti dé kaaba káwọn lọ wo nígbà táwọn bá ti wó kaaba àwọn èèyàn nílé lọ́ọ̀bẹ̀ mọ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí máa wá sí chọ́ọ̀chì táwọn kọ́ kalẹ̀ fafarọ ahlu Makkah ilal jibal wa asilamu kaaba nígbà tí wọ́n dé ọmọ ogun ipọ̀ rìjálàn àwọn ọkùnrin tí wọ́n kó wá sójú ogun wọ́n pọ̀ rẹpẹtẹ àwọn nǹkan ẹṣin wọ́n pọ̀ ní iwájú wọn àwárí fíl elivan ló ṣáájú ogun elivan ti ṣáájú ogun nínú nǹkan ọjà tó jẹ́ kó ní agbára táwọn èèyàn máa ń lò òun ni elephant ojú ogun tí wọ́n bá gbé elephant lọ ẹ̀rù máa ń bà àwọn èèyàn torí pé gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ máa ta nì kò ní wọnú ara ẹ̀ bọ̀rọ̀ kò ní wọnú ara ẹ̀ tí elephant bá ti wọ àárín àwọn ọmọ ogun kan á ti da àárín gbogbo wọn rú wọn ní ní control lórí ara wọn mọ́ ọba ìwà gbé fíìl ó gbé síwájú nígbà táwọn ará mọ́kà tí wọ́n rélé oníkálukú sá lọ sórí òkè wọ́n sì fi kàábà lẹ̀ wọ́n fi kàábà lẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí olùṣàkóso àgbà fún kàábà ńgbà yẹn òun náà lẹ́ni tó jẹ́ bàbá bàbá ànábì Muhammad sallallahu alayhi wa sallam Abdul Muttalib bàbá yìí gbà tí wọ́n fẹ́ wọ Mọ́kà àwọn màálù ẹ̀ tí wọ́n ń ọba ìsìzì ẹ̀ nígbà tán ó wá lọ bá wọn níbi tí wọ́n tẹ̀dó sí kan tó wọnú ìlú nígbà lọ bá wọn ní kí ló fẹ́ ó ní tí mo fẹ́ òun náà àwọn mi eléyìí tí ẹ fi pá gbà òun ọba abúráhà ó wá fún bàbá ilé kafẹ́ wá dàwó nǹkan ó ní falilibẹ́ ìsì rọ́bùhà ó ní ṣe orí ilé tó rí yẹn ó ní ọlọ́run rẹ̀ ó lẹ̀ tó ní alágbàṣọ́ lè mi gbogbo tẹ bá fẹ́ fi ilé ṣe ẹ lọ fi ilé ṣe ọlọ́run tó ní ilé ó ku ẹ̀yìn àtọ́lọ́run bàbá ìbá ní ìgbà tó rí báyìí káwọn ẹni tí wọ́n fẹ́ ṣe léyìí fasọ́rọ̀ fíìlì kullama wajjaha ila al-Ka'ba baraka walam yabrah ọba ibà pàṣẹ ó yẹ jẹ́ àlọ́wọ́ káàbà nígbà tí wọ́n wá lọ erin tí wọ́n gbé síwájú elivan gbogbo ìgbà tí wọ́n bá ti ń ti erin pé kó kọjú sí káàbà báyìí erin yìí abájókòó baraka erin abájókòó kò nílè lọ́mọ́ tí wọ́n bá tún gbé dìde tó bá ráyè kọjú sọ́nà ilé padà á tún máa rìn á máa lọ tí wọ́n bá tún fi pámu láti kọjú ẹ̀ sí káàbà eré ìyá tún jókòó wa arsalallahu alayhim tayran tarmihim bil hijara fahalaka man halaka wa farra al-baqun fàhálàkù fi tariqi àwùdátì ní ìgbà tí ó ti wá rí báyìí ọlọ́run bá wá rán àwọn ẹyẹ tí a ń pè ní tọ́ìrọ̀n àbàbíìn ẹyẹ àbàbíìn ọlọ́run bá bá rán sí wọn láti fi pa wọn rùn ní ìgbà tọ́lọ́run bá rán ẹyẹ ìwá àwọn ẹyẹ ìwá àwọn kan parun lójú ẹsẹ̀ inú wọn wàfárọ̀ liverpool àwọn tó kù sá lọ àwọn tí wọ́n sá lọ yìí ní ojú ọ̀nà wọn ẹyẹ padà lé wọn bá òkúta tọ́lọ́run bá ti fi ránṣẹ́ tó rẹ́yẹ kọ̀ọ̀kan ọlọ́run ti àsáyìn òkúta yìí lágbájá òun ló ní ìwọ tiẹ̀ òkúta ọwọ́ tiẹ̀ tàbẹ̀dù ló ní àwọn ẹyẹ yìí wọ́n sì jìṣẹ́ ọlọ́ọ̀ba gẹ́gẹ́ bọ́ ọlọ́ọ̀ba ṣe fẹ́ rọ wọn. minhum man halaka sari'a ó ń bẹ́nu wọn tó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló fi parun wa minhum man ja'ala yatasaqatu udwan udwan wa hum haribun ó sì wá nu wọn tó ṣe pé àmàdélé màdélé màdélé ni ó ti gba ọgbẹ́ lára ṣùgbọ́n ó sì ti rogó láti pé kóhun délé wàkánà abúrọ́hà mimman tasaqata udwa udwa hatta mat abúrọ́hà ẹni tó lìdí wọn lọ sójú ogun yìí tó fẹ́ lọ wó kàábà ó wà nínú àwọn ẹni tó jẹ pé bó ṣe ṣubú lọ́nà ló dìde bó ṣe ṣubú lọ́nà ló dìde gbogbo ibi tó ti gbà kọjá pẹ̀lú agbára tó ń fa agbára hàn man ashaddu minna quwwa tí wọ́n wò pé tálẹ́ńtò lágbára jù wá lọ. afalam yaraw anna Allaha alladhi khalaqahum huwa ashaddu minhum quwwa ṣé wọn mọ̀ pọ́nà ọba tó dá wọn ó ní agbára jù wọn lọ ni bọ́nà ọba ṣe pa wọn rìn ọlọ́ọ̀ba àlekíọ́lá wàhálà tẹ̀síìr bẹ̀rẹ̀ àmì láyà àlàkùrẹ́ṣì nínú súrà yìí ọlọ́ọ̀bá sọ fún wa nípa oore tó ṣe fáwọn látara pé ọlọ́ọ̀bá àlékè ọlá ó wọn borí àwọn ọ̀tá ó sì kó ṣẹ́gun fún wọn wakọ̀dẹ̀ asọ́bù mọ́lẹ̀ min àwọn látara eléyìí wọ́n rí owó wọ́n rí ọ̀rọ̀ tó gbogbo àwọn nǹkan táwọn ọ̀tá yìí tí wọ́n dá lẹ̀ fàkànà látara ọ̀lẹ ni yín ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jọlẹ̀ àwọn alágbára tí wọ́n fẹ́ fi yín dára ọlọ́ọ̀bá yẹpẹrẹ wọn wala yushriku bi shay'an hatta hamiya hama baytahu kò sì tọ́ wa ahlaka tuhot azọlimi ọlọ́ọ̀bá yìí ló pa wọn tó jẹ́ alábòsí tó jẹ́ olùkọjá àdá ọlọ́ọ̀bá tó ṣe báyìí ṣó wá yẹ kí ẹsìn kan mí lẹ́yìn ẹ̀ ọlọ́run ní alam tara kaifa fa'ala rabbuka bi ashabil fil ọlọ́run ní alam ta'lam ya muhammad min al akhbar al mutawatira sírí ànábì ìrọ ní òmọ ni nípa ìròyìn tó jẹ́ wípé ìròyìn mutawatir gbogbo èèyàn ló gbà wá àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n gba ìròyìn wá ìṣẹ̀lẹ̀ yìí àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí àwọn náà gbà wá nípa ashabil kéèfà fa'ala rabbuka bí ashabil fil ẹ̀rí àyà yìí ó ní fa'ala rabbuka yuthbitu lillahi ala fa'al àyà yìí sọ fún wa pé ọlọ́ọ̀bá ní àwọn iṣẹ́ tọ́lọ́ọ̀bá náà máa ń ṣe af'alullah min al-khalq nínú iṣẹ́ tọ́lọ́ọ̀bá máa ń ṣe òun ni ìdẹ́dà warisk ìpèsè nínú iṣẹ́ tọ́lọ́ọ̀bá máa ń ṣe ni wà bá fọ́ọ̀rù ṣùgbọ́n ní báà ìmá gbé ọlá àwọn kan ga nínú ìṣesí ọlọ́run bá dé wàwádà ilà àkọ́rí ìmáàrí àwọn kan lẹ̀ nínú iṣẹ́ ọlọ́run bá dé fáàlà rọ́bùkà bíi asuhabil fi ọlọ́run ní ṣe òrí ni bọ́nà bá ṣe ṣe pẹ̀lú àwọn ìjọ eléré alamuyẹjẹ alìkẹ ìdáhùn fi ìtẹ̀dọ̀lẹ́ yìí ṣé ọlọ́run bò ti sọ ète wọn kò sọ di asán ni fi ìtẹ̀dọ̀lẹ́ fi ìtẹ̀dọ̀yẹ gbogbo gbìyànjú wọn ọlọ́run bá ra láre gbogbo gbìyànjú ìdààmú wọn lórí kọfẹ́ wọlé ọlọ́run ọlọ́ọ̀bá fúnra láre so tọ́yìrọ̀n ababil ọlọ́ọ̀bá ni wà sálà àléhìm tọ́yìrọ̀n ababil lọ́wọ́ àmì tọ́yìrì já àhùfì jàmáà ti kẹsírọ́ wọ́n ní tọ́yìrọ̀n ababil ìrọ̀kọ́nú àwọn ẹyẹ ni tó jẹ́ pé wọ́n dé wá bá wọn kèfèrí àwọn ẹyẹ yìí ọmọ tó pọ̀ ọlọ́ọ̀bá ni tẹ̀rì ní ìhìn ọlọ́run ni wọ́n wá ń ju òkúta lù wọ́n mísí jíìl òkúta ilé tó jẹ́ wípé àti ìyan ní iná àyan ní iná ó gbóná òun ni ọlọ́run bá ń ju bà wọ́n fàjà aláhùn ọlọ́run ní ọlọ́run bá wá ṣe wọ́n ní kí káàfin makul áp òun náà ní nǹkan bí ewé àwọn koríko makul ilé tó jẹ́ pé ẹranko ti jẹun pàápàá jùlọ azud àwọn ẹranko gẹ́gẹ́ bí kí ló ń pè ekolo tẹ bá ṣí àbàtà kẹ ṣí ẹrẹ̀fọ̀ ẹ wo àwọn ewé tó wà ń bẹ tí ekolo bá ń jẹ ó jẹ tẹran kó jẹ kù tí ò wúlò mọ́ rárá ọlọ́run níbo nìyẹn fi wá ṣe kò ń sọ fún ìzọmi kúdìrọ̀tì láì sàálà títóbi ọlọ́run ba títóbi agbára ọlọ́run wàkàmánì ìlmi yìí àti bí ìmọ̀ ọlọ́run ọba ṣe tó wà hìkìmọ́tì yìí àti ọgbọ́n ọlọ́run ọba bó ṣe tó fíìmọ̀ fáàlà bí asábìlì fíìmù pẹ̀lú ó ṣe ṣe pẹ̀lú àwọn ìjọ elérin alèhìláhù wàdìmá ẹ̀rí ìparun nìháyà tùbúlù wàtòhùyàn ìparun ní ìgbẹ̀yìn àbòsí àti ìkọjá àlà gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe àbòsí sí àwọn èèyàn látara wípé fojú yẹpẹrẹ wọn pé ọlọ́wọ́ ọba ṣe nǹkan kan fóun tí ò ṣe fáwọn ó wá yẹpẹrẹ wọn ó fojú kéré wọn ó wá ń kọjá ààlà lé wọn lórí ó ń ṣe àbòsí lé wọn lórí ìparun nìgbẹ̀yìn wọn ẹ wà sábòlì fìlì àwọn òròyìn àwọn tọ́nà ọba ń sọ fún wa nínú àlùkùránì tí a bá wo agbára wọn tí agbára wọn tó wà lé ayé lénìí a rí i pé agbára wọn tó wà lé ayé lénìí kò tó ti wọn tí a bá kọ̀ǹpìà agbára àwọn tá à ń sọ yìí tí èèyàn kan bá lọ jagun lénìí tẹ́ bá lẹ ní nǹkan ogun ju àwọn tẹ́ lọ jà lọ kò ní túmọ̀ sí páwọn ẹni yẹn náà ni ẹ wà wọn àṣàbìlì yìí olórí ohun èèyàn lè fi jagun ní àsìkò yẹn wọ́n lè lọ́wọ́ àwọn kùrẹ́ẹ̀sì tí wọ́n lọ bá wọn ní ọ̀bẹ ọlọ́run ti fún wọn níborí bí ìlú kan bá fẹ́ jà lókan lógun lẹ́yìn bí káwọn ìlú yẹn má ṣe ní nǹkan tó lè fi jà kan ṣùgbọ́n bí agbára àwọn ẹni ṣe wá tó kí ni ìgbẹ̀yìn wọn jọmọ́ ìparun náà ni ọlọ́run bá pa wọ́n run tẹ́ bá wo Musa àti Firaun kí ni Musa ní tí a bá gbé sẹ́gbẹ̀ẹ́ Firaun musa ò ní nkọkọ falamma tara alìjàmáà ní ìgbà tí ìjọ musa àti ìjọ fìràáwò tí wọ́n fojú kojú báyìí tí àwọn ọmọlẹ́yìn musa wo fìràáwò náà kán báyìí àtàwọn ọ̀yọ́ ẹ̀ kò tún wá rán àwọn èèyàn òun gan tún wà wájú wọn ni pé musa àti àwọn tó tẹ̀lé afẹ́ pa wọn run lẹ́nu òun gan lìdí wọn lọ báyìí nígbà tí àwọn méjèèjì fojú kọ́ra kọ́lá ashabu musa àwọn ọmọlẹ́yìn musa bá pariwo pé rẹ̀ musa ò ti pawárò musa ni ẹ dákẹ́ inna ma'iya rabbi ọlọ́run bá mi gbẹ pẹ̀lú mi sayahdi atọ́bi sọ́nà ọlọ́run ti tọ́ sọ́nà ọlọ́run ní kó fi ọ̀pá ẹ̀ kó fi gbá ilẹ̀ báyìí bó omi kí ló ṣẹlẹ̀ omi ò pín sí méjì ọlọ́run ní omi pín kò ṣe omi pín ọ̀nà mélòó ló pín sí ọ̀nà méjìlá torí pé àwọn ìjọ àwọn ìdílé tó tẹ̀lé Mùsá méjìlá ni wọ́n ọ̀nà yẹn wá pín débi pé gbogbo ìjọ kọ̀ọ̀kan wọ́n níbi tí wọ́n ń tọ̀ tí wọ́n fi jáde bọ́n ṣe wá ń tọ ọ̀nà yìí fìràwùn ò tiẹ̀ wò pé express ò sí láàrin tẹ́lẹ̀ ṣe mẹ́pẹ́ tí parun bá ti dé express ti musa là ló bá tọ̀ ọ́ nígbà musa sì tọ̀ express délẹ̀ tí wọ́n jáde ó sì fi ọ̀pá lu omi padà express sì jì ọlọ́run ti pa wọn rò tó gbogbo ẹnikẹ́ni tó bá ṣàbòsí tí ó ń fi ipá tó di àwọn èèyàn nípa tó ń ṣe àìdá sí wọn lọ́nà àìsàn ìparun ni gbogbo àwọn tí wọ́n jẹ́ world power láwọn àsìkò kan super power sẹ́yìn kí ló padà ṣẹlẹ̀ sí wọn adolf hitler àdàjọ mọ́ àtàwọn èèyàn bíi tiẹ̀ bíi tiẹ̀ bíi tiẹ̀ lórílẹ̀ ayé ọlọ́run bàbá ń pa wọ́n run ni a rí nínú àwọn olórí ayé tí wọ́n fi aburú báwọn mùsùlùmí lò nínú àwọn former president àwọn ìlú tó dá sọ́rí wọ́n kó àdánwò báwọn mùsùlùmí ni láyà mo tún fi hàwà láyà ṣìyà nígbà tí àìsàn yìí dé ó ń bẹ nílé ayé bí ẹtí òfin ní ìgbà tí ìyà ọlọ́wọ́n bá bá dé kò sẹ́ tó lè gba ẹ̀dá lọ́wọ́ ọlọ́wọ́n bá so súrà yìí fi ń kọ́ wa pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àbòsí ìparun náà ni ó máa kẹ́yìn wọn. lè ní àlìláyà àlà ahli Makkah ihlaku aduwwihim wa himayatu al-bayti alladhi nínú oore sọ́nà ọba ṣe fáwọn ará mọ́kà òun náà ní pé ọlọ́ọ̀bá pa àwọn ọ̀tá wọn run ọlọ́ọ̀bá ti sọ ilé tó jẹ́ pé ilé yìí náà ní ìpìlẹ̀ ẹ̀yìn àti oríyìn wọn tí wọ́n bá sọ pé ará mọ́kà lélẹ̀ kí ni ọlá tọ́lọ̀ ọba ṣe fún wọn tí ò ṣe fáwọn tó kù òun náà nílé yẹn kò sí káàbà nàìjíríà mọ́ kò sí káàbà ní egypt kò sí káàbà ní libya mọ́. kò sí káàkiri kò sí India kò sí Pakistan ibo lọ́nà ọba gbé síjọba Mọ́kà inna awwala bayti wudi'a lin-nasi lẹ́bí ibi bá kàtà mù ọlọ́ọ̀bá ní ẹ̀rí ilé àkọ́kọ́ tí gbé kalẹ̀ fọmọ ẹ̀dẹ́ èèyàn gẹ́gẹ́ bí ilé ìjọsìn òun náà nìyí tí ó wà ní tí a àyà tún balẹ̀ náà mọ̀ká ọmọ yìí ó wà nínú ilé yìí wọ́n máa dákọ̀dá hùkánà àmínà ẹnikẹ́ni tó bá wọnú ilé yìí ó ti di ẹni ìfàyàbalẹ̀ nínú òfin fíkè béèyàn kan bá jalè béèyàn kan bá pààyàn béèyàn kan bá dáràn tó bá ti sáwọ kàába kánà àmínà ọlọ́pọ̀ gbọ́dọ̀ gbò ọlọ́pọ̀ mú ọ̀daràn ló kàába òfin ìpìlẹ̀ nìyẹn àyàfi àwọn ẹ̀tọ́ náà bá bá ṣe ní olórí ṣẹ̀fẹ̀ pé ọlọ́ọ̀bá máa ń fún olórí ní àwọn exception kan ṣùgbìyẹ nísìnyí fàpẹrẹ wọ́n gbọ́ pé inú Kaaba àwọn kan kó bọ́ọ̀dù wọbẹ̀ kọ́ wá sọ pé wà bàjá ọ̀dáwó kánà àmìnà pẹ̀lú tó bá ti wọ́nú Kaaba ó ti dẹni fàyàbalẹ̀ òun wáyé fàyàbalẹ̀ ó sì fẹ́ kó àìní fàyàbalẹ̀ wọ́nú Kaaba ṣùgbìyẹ but èèyàn kan wá ṣe nǹkan kan tí ò dáńtà ẹ̀ẹ́rí pé gbogbo àwọn tí wọ́n máa ń sá nínú ìlú ẹni tó bá jẹ́ pé yapa òfin ìgbèrú ní mọ́kà fàpẹ̀rẹ̀ tó bá ti wọ inú ilé yẹn ọlọ́pàá wa rẹ̀ sí wọn. wọ́n wá lè máa ṣọ́ ọjọ́ tó bá bọ́ ta nínú kàábà ọlọ́pàá lè lọ́wọ́ gan ọlọ́pàá lè lọ́wọ́ gan ṣùgbọ́n ti wà nínú wa rẹ̀ sí bẹ́ẹ̀ láti lè tẹ̀lé òfin kánà àmìnà ẹnikẹ́ni tó bá fi wọnú ilé yìí ó ti di omi ìfalabalẹ̀ kọ́nà ọba àlekí ọlá kó má ṣe ìṣúbọ̀ bá wa dáàbò bo ìlú ilé náà ẹ wá rí pélé mi àwọn ọ̀tá ìsìlámù ẹlòmíì ó gbórúkọ ìsìlámù sójú ó ń forúkọ ìsìlámù bójú ó sì ja ìsìlámù lógun lábẹ́nu àwọn ẹlòmíì plọ̀tù oríṣiríṣi ní àwọn ọdún kan a rí àwọn kan tí wọ́n wọlú wọ́n wọlú Saudi wa nínú aburú tí wọ́n ṣe wọ́n rẹ̀ǹtì ilé sí àyè kan ni wọ́n ń gbé bẹ̀ ibi tí wọ́n wá ń gbé yìí wọ́n wá ń gbẹ́ ilẹ̀ láti ibẹ̀ ibo ló ń gbẹ́lẹ̀ lọ wọ́n fẹ́ gbẹ́ lọ síbi tí sàárì ànábì sọ̀rọ̀ àlùsálà wà ilẹ̀ tí wọ́n ń gbẹ́ ibi tí wọ́n ti ń gbẹ́ jìnnà wọ́n fẹ́ gbẹ wọbi tí sàárì àlọ́bí sọ̀rọ̀ àlẹ́ sálá wà ìkan nínú àwọn afẹ́ẹ̀sì ló wá sùn ó lálà ní ojú àlá yẹn ó lálà pé àwọn èèyàn jí àlọ́bí sọ̀rọ̀ àlẹ́ sálá gbé ó wá ń sọ pẹ̀ láwọn tí wọ́n jẹ́ àáfàá tí wọ́n jẹ́ alábòójútó mọ́ṣáláṣí in the long run ọlọ́run padà tú àṣírí àwọn ẹni bí èèyàn méjì lọ wọn wọ́n ṣe mùsùlùmí ṣùgbọ́n wọn fojú jọ mùsùlùmí wọ́n wọnú ìlú wa a sì rí àwọn èèyàn náà tí wọ́n wọ mọ́kà ìgbìyànjú títí wọn wọ́n fẹ́ bọ́ǹbù mọ́kà ni àwọn náà ń gbẹ́lẹ̀ báyẹn sí ló lẹ̀ ni wọ́n wá lọ plọ́ọ̀tì bọ́ǹbù síbẹ̀ ọ̀nà tí wọ́n lọ gbé sí ìgbà yẹn tí ń bá ṣì bóyá bí ọ̀nà méje débi pé tí wọ́n bá ti ń tẹ aláṣẹ wọn báyìí oníkálukú akọ̀ máa ju tiẹ̀ lẹ́yìn tá a bá gbàgbé àárí pé bí ọdún tó kọjá ara wọn tí wọ́n bu tí wọ́n bọ́ọ̀bù apá nínú mọ́ṣáláṣí àlọ́bí sọ̀rọ̀ máa lè ọ̀sẹ̀ náà so ẹlòmíì ló àwọn ẹni ó lè wọ́pọ̀ òun ṣe jihad tó bá ní kí ló dé àárí àwọn ọba àbòsí ló wà ní Saudi tó bá lọ́ba àbòsí wà ní Saudi kò sí irú wọn lórí ayé àwọn olórí tí wọ́n ṣe dáadáa fún aráàlú bíi tìlú Saudi Arabia kò sí lórílẹ̀ ayé kẹ́ bá gbé wọn sí ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ kọ̀líìsì wọn nínú àwọn ọba àwọn president ẹ̀ fún wọn passmark lórí gbogbo wọn ìlú wa Nàìjíríà táwa bá ti ń pariwo ẹ ìjọba Saudi ìjọba Yorùbá ìjọba alábòsí ni ṣó tọ́ sí àwa lẹ́nu ni àwọn ọmọ Nàìjíríà kò tọ́ sí wa lẹ́nu àwọn olórí wa èwo ló láàánú wa nù wọn olórí wa wo ló ń kọ́ sùn olórí wa wo ló ń kọ́ léwòsàn ibi akótilétà ni ọ̀gọ̀rọ̀ àwọn títí wa ajá ń ta má dà lé àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n láwọn ọmọ ìlú wa tó bá lọ sókéṣọ̀n nínú táwọn ará Áfíríkà máa ń ṣe wọ́n máa ń lọ tọrọ owó ní lábúrọ̀dù àti àwọn olórí president governors senators tó bá ti ní opportunity for travel kábà lọ tọrọ owó ni báfíríkà kọjú ṣe máa ń ṣe generally nìyẹn afẹ́wárọ̀ lọ́wọ́ àwọn òyìnbó wọ́n ní wọ́n wá pàdé ní occasion kan àwọn tó jẹ́ senators governors wọ́n wá rí pé tó jẹ́ senator nàìjíríà tó gbé private jet wá síbẹ̀ yẹn wọ́n lè dín mẹ́fà àwọn tó wá jẹ́ president àwọn ìlú ńláńlá yìí gan wọ́n ní ah, ọgọ́rọ̀ àwọn gan èyí tó wọ ojú omi wá àwọn ògbé jẹ́ẹ̀tì wá èyí tẹ gbé jẹ́ẹ̀tì wá ẹ wá fẹ́ máa tọrọ owó lọ́wọ́ àwa tá a gbé jẹ́ẹ̀tì wá yìí náà ronú sọ̀rọ̀ ara yìí ẹ ronú sọ̀rọ̀ ara yìí tó kọ́nà kó ṣe àánú fún wa ìlú yìí ìlú fàyàbalẹ̀ ni kọ́nà ọba kó má yọ ìfàyàbalẹ̀ náà kúrò ní ìlú mọ́kà àti ìlú ẹnìkọ̀ọ̀kan wa nínú súrà tí àwọn àfà tí wọ́n sọ pa gbọ́dọ̀ mójútó tó ṣe pàtàkì kí a mọ̀ túmọ̀ ẹ̀ òun ni suratu Quraish suratu Quraish makiya mọ́kà lọ́nà ti sọ òun náà kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rí súra yìí ó ń sọ̀rọ̀ àwọn Quraishi àti ìjọsìn ṣúkúrọ̀ lílá pé kí wọ́n máa fi dúpẹ́ fọ́lọ́ ọba lórí oore tí ọlọ́ọ̀ba àlékè ọlá ṣe fún wọn anabi sallallahu alaihi wasallam ó ní faddala Allahu Quraishan bi sab'i khisal ó ní ọlọ́wọ́ bá lè kí ọlá ó gbé ọlá fún Quraishi pẹ̀lú nǹkan méje tó jẹ́ pọ́nà ọbọ̀ fún ẹlòmí anni fihi nǹkan àkọ́kọ́ tọ́nà bá ṣe fún Quraishi tí ò ṣe fẹ́ lòmí ó ní pé ìní ànábì sallallahu alaihi ara wọn ni mo jẹ́ kùrọ̀ṣí yìí kùrẹ́ṣí ni ànábì sallallahu alaihi wasallam wa inna nubuwata fihim wal hijaba fihim wàsíkọ́ya fihim ó ní ẹ̀rí àwọn kùrẹ́ṣí ìdí ànábì ọlọ́wọ́n bá àárín wọn ni tọ́lọ́ bá tẹ̀fẹ́ gbà ànábì dìde àárín àwọn kùrẹ́ṣí ni ó bákan náà ká mójútó mọ́kà ká mójútó kàábà ká fún àwọn èèyàn lómi ẹni tá a máa ṣe jẹ́ olórí àwọn tí wọ́n máa ṣe lè àwọn kùrẹ́ṣì ni wà iná lọ́ha nọ̀sọ́rọ̀ hùmà alalfil nínú oore tọ́nà ọba ṣe fún wọn tí ò ṣe fẹ́ lómi ó ní tọ́nà ọba ṣe àrànṣe fún wọn lórí fíl lórí erin nígbà tó lọ fi erin jà wọ́n lógun ọlọ́ọ̀ba àlekè ọlá gbé wọn borí wà iná hùmà abadullah asharotinin láyà àbúdóhùn ghayruhum àwọn àsìkò kan lórílẹ̀ ayé tí ò dín lọ́dún mẹ́wàá àwọn èèyàn si nǹkan tó yàtọ̀ sí ọlọ́ọba ọba sì dáàbò bo wọn nǹkan àyàfi ọlọ́ọba àlekè wa inna Allaha ha fihim sura al sì tún sọ fi sọ̀rọ̀ nípa àwọn kò wá sí tó jẹ́ kó didi fi sọ̀rọ̀ nípa wọn àwọn thumma talaha rasulillah sallallahu alayhi wa sallam lẹ́yìn náà anabi sallallahu alayhi wa sallam ó ka súra yìí ó kà sí wọn létí ẹ rí súra yìí ó jẹ́ súra tó náà bá fi ń sọ̀rọ̀ nípa ìrìn àjò tí àwọn Kùrẹ́ṣì máa ń ṣe ní ìgbà ooru àti nígbà òtútù wọ́n máa ń ṣe ìrìn lọ sí Yemen wọ́n si ma ń ṣe ìrìn àjò lọ sí Sham ìrìn àjò ó jẹ́ sábàbù min asibabi arif nínú àwọn sábàbí arísìkì òun ni kéèyàn máa ṣe ìrìn àjò ọlọ́run ni wà ardullahi wasi'a fatuhajiru fiha ọlọ́run ní ṣe rí ilẹ̀ ọlọ́run ó fẹ́ ẹ ṣe ìrìn àjò ń bẹ ẹ rí ká ṣe ìrìn àjò ọlọ́run bá lékè ọlá ó pàtàkì ẹ̀ ká ṣe ìrìn àjò ọlọ́run pàtàkì ẹ̀ ó dá wa ní àjò èèyàn lè ṣe ìrìn àjò lẹ́n tó ń wá owó ẹ̀tọ́ ni fún mùsùlùmí kò sówó lu kan ó wá gbọ́ pé ìlú mi ìwà tó wúwà ń bẹ̀ tó bá ti jẹ́ wípé májẹ̀mú ta fi ń ṣe ìrìn àjò lọ ìlú mi tó bá ti rí ń bẹ̀ kò sí láìsí nínú májẹ̀mú ìrìn àjò ó ní pé kó jẹ́ pé bí ta fẹ́ ṣe ìrìn àjò lọ ó jẹ́ ìlú tí Islam wà ń bẹ̀ táwọn mùsùlùmí dáadáa wà ń bẹ̀ tí wọ́n ṣe islam tó jẹ́ pé islam tá ń ṣe nígbà tá a bá débẹ̀ a ní àǹfààní láti tún lè tẹ̀síwájú lórí islam wa tí èèyàn bá wá fẹ́ ṣe ìrìn àjòjò mọ́ lọ sí ìlú tó jẹ́ ìlú àwọn kèfèrí ìlú tí ò sí islam ń bẹ àbí islam kéré àbí kò sí ìgbàláyè fáwọn mùsùlùmí láti ṣe ẹ̀sìn wọn bí ọlọ́run bá ṣe ní kí wọ́n ṣe béèyàn bá fẹ́ ṣèrìn àjò lọ sírú ìlú yìí àwọn àfáà tún gbé májẹ̀mú kalẹ̀ nínú ẹ̀ òun náà ni pé kó jẹ́ pé ìrìn àjò ta fẹ́ ṣe yìí kò ń ṣe ìrìn àjò pa fẹ́ lọ jókòó pa síbẹ̀ ìrìn àjò wípé kátàrè lọ bùkátà tá a bá lọ kátàrè bíyẹ̀ tá a bá sì ti bíyẹ̀ tán ká sì kúrò mbẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ fẹ́ sáré lọ rajà ní ìlú kan tó sì rí pẹ̀lú tóun ń lọ rajà mbẹ̀ yìí ìlú àwọn kèfèrí ni nínú májẹ̀mú tó tún wá kún òun ni pé òun ta fẹ́ wá lọ sílùú yìí ìlú tí o ti islam ń bẹ yìí a gbọ́dọ̀ rí wípé ohun tá a wà lọ́bẹ̀ kò sí nílùú tí islam wà ń bẹ tó bá jẹ́ pé a rí ìlú kan ohun tá a wà lọ sí ìlú tí o ti sí islam tó bá ti wà nìkan nínú àwọn ìlú àwọn mùsùlùmí èyí tí wọ́n fẹ́ fún wa ni pé ká wà lọ sílùú àwọn mùsùlùmí níbi tí ọkàn wa ti máa balẹ̀ lórí ẹ̀sìn wa torí pé ohun tá a wà lọ yìí kò ṣe pàtàkì bí ẹ̀sìn wa ohun tó ṣe pàtàkì jù òun náà ni ẹ̀sìn wa gbogbo tó bá ti wá fẹ́ pa ẹ̀sìn wa lára a gbọ́dọ̀ gbé ọlá fún ẹ̀sìn lórí àwọn nǹkan yẹn tí èèyàn bá ṣèrìn àjò lọ sí ìlú tí ò ń ṣe ìlú àwọn mùsùlùmí lẹ́ni tó ń wà nǹkan kan nínú àwọn nǹkan tá a máa ń wá tá à ń torí ẹ̀ ṣèrìn àjò nínú májẹ̀mú òun náà ni wípé ká ní dọ̀mọ́ọ̀nù lórí ohun tá a máa fi dáàbò bo ẹ̀sìn wa ní ìwọ̀nba àsìkò tí a bá fẹ́ lò mẹ́ nínú tí máa ń dáàbò bo àsìkò tó máa ń dáàbò bo ìgbàgbọ́yàn òun náà ní wípé kárí pé a rí àwọn ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí kan tí a ti ní ìbálò pẹ̀lú wọn ṣáájú ká tó kúrò níbi ti fẹ́ kúrò a ti ní kọ́ńtàtì wọn pé lágbájá wà nílùú báyìí tó bá ti débẹ̀ gbìyànjú láti ṣe ìtìsọ́ọ̀lù láti pè wọ́n sórí aago tí o bá pè wọ́n ibi tó ti máa ma kí ìrun júmọ̀ wọ́n á darí ẹ síbẹ̀ ibi tó ti máa ma kírun wọ́n á darí ẹ síbẹ̀ ibi tó ti lè má gbọ́rọ̀ náà bá wọ́n á ẹ síbẹ̀ torí pé ṣe rí àjò ohun tó ní agbára ni ẹni tó jọmọlúàbí á ẹranko ńgbà tó bá di àjò ẹni tó jẹ́ olùfọkàntán nígbà tó bá ti dí àjò tí ò sí ọlọ́pàá tó ń ṣe ọmọ tí ò sí èèyàn kan tó ń wò gẹ́gẹ́ bí ẹni tá a máa wò pé à ah, ìbẹ́ yìí la fà wa ìbẹ́ yìí la ṣíwájú wa nú ẹ̀sìn béèyàn bá ti débẹ̀ èèyàn náà lè dìdàkudà àwọn tá a ti lọ bá ká lọ mọ̀ pé gbogbo ẹnikẹ́ni láyé yìí ló máa ń fẹ́ káwọn èèyàn dàbí òun ẹni tó bá jẹ́ ni eré a máa wù káwọn èèyàn dàbí òun ẹni tó bá jẹ́ ni aburú òun náà fẹ́ káwọn èèyàn dàbí òun torí pé téèyàn rẹ kan tó bá ti wà láàárín àwọn ẹni aburú àdánwò àti wàhálà ló máa ń jẹ́ fún wọn toró ni wọ́n máa wò àfa ìtúwà mi àfa ìtúwà mi àfa ìtúwà mi ìsìlá sọ fún wa pé haram ni ìsìlá máa pè kọ́ ní halal ló fi jẹ́ pé àárín àwọn ẹni burúkú ohun tí òun da kéèyàn máa wà ń bẹ̀ ni ọlọ́run ni wasbir nafsaka ma alladhina yad'una rabbahum bil ghadati wal ashi yuriduna wajha ọlọ́run ìrí ànábì sọ́nà àlùwọ̀sẹ́lám máa bẹ pẹ̀lú àwọn ẹni tó jẹ́ wípé kí ni wọ́n máa ń pe ọlọ́run ọba wọn ní àárọ̀ ní ìrọ̀lẹ́ tí wọ́n ń wojú rí ọlọ́run bá ní gbogbo ìgbà ilé ìjẹ́nu tí a máa mójútó jọ mọ́ nípa ìrìn àjò ìrìn àjò ta fẹ́ rìn ó lè jẹ́ látara ìmọ̀ tí a bá wo àwọn sọ̀hábà ànábì sọ́nà àlùwọ̀sẹ́lám wọ́n máa ń ṣe ìrìn àjò lẹ́ni tó ń wá ìmọ̀ káàkiri arínú wọn tá fi gbòòrò mọ̀dínà lẹ̀ tá lọ sí misrọ̀ a lọ sí Egypt látòdìdí mọ̀dínà ìrìn àjò tí ò dín ní oṣù kan oṣù méjì á sì ṣe ìrìn àjò tó bá wá bí ńgbà tó dọ̀hùn pé torí kí ló ṣe wá á sọ pé hadith ẹyọ kan ṣo péré ni mo rí pé ńgbà tí mo gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam ìwọ náà wà ń bẹ̀ mo ti wá hadith ti wá fẹ́ máa rú mi lójú mo kọ̀ wá fẹ́ wá sọ́dọ̀ ẹ kí n tún lè béèrè pé ṣé bí mo ṣe ha yìí ṣé bí ìwọ náà ṣe ha nìyẹn ṣé yàtọ̀ kò sínú tèmi ha torí eléyìí lásán ààrẹ tó ṣèrìn àjò láti Mọ̀dínà ó lọ sódìdí Egypt kí ló ń wájọ mọ́ ó wá ìmọ̀ ni báwọn sọ̀hábà ṣe máa ń ṣèrìn àjò nìyẹn ẹ wo ànábì wa Musa aleyhisselam nígbà tí ọlọ́ọba àlekíọlá ànábì sallallahu alaihi wasallam nínú Bukhari àti Muslim ó ní Musa wà pẹ̀láwọn èèyàn ẹjọ́ kan ó ń bá wọn sọ̀rọ̀ ló ń ṣe wáàsí èèyàn kan bá béèrè ó ní rẹ Musa man a'lamun nas talent tó nímọ̀ jù nínú gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ohun tó sì yẹ kí Musa sọ ni pé Allahu a'lam ọlọ́ọ̀ba ló nímọ̀ jù ṣùgbọ́n Musa sọ pé ana Musa sọ pé èmi mo nímọ̀ jù lọ́nà mi ni wà náà nàbí yìí torí pé Musa wò pé ah, ìbánàbí ọlọ́run ni mí ṣé èèyàn kan tún fẹ́ ní ìmọ̀ ju èmi ànábì ọlọ́run bá lọ ni ọlọ́run ni kálà ọlọ́run ni kò rí bẹ́ẹ̀ o abuduna khidir ẹrú wa kan ti ń jẹ́ khidiru ó nímọ̀ ju ẹ lọ torí pé khidiru náà ànábì ọlọ́run bá lòun náà ẹrú wa kọ́ wà tó nímọ̀ jù ẹ lọ nígbà tí Musa gbọ́ ilé yìí Musa ṣojú kòkòrò pé ah èèyàn kan tún wà tó nímọ̀ jù mí lọ ìwọ náà bá tọ́ka mi sẹ́ni náà èmi náà tún fẹ́ lọ kọ́ ìmọ̀ sí ọlọ́ọ̀bá wa darí Musa pé ẹni báyìí báyìí ibi báyìí ló ti máa bá Musa àti ẹni tó jọ ọmọlẹ́yìn ẹ̀ wọ́n gbéra wọ́n ṣe ìrìn àjò ìrìn àjò yìí ìdààmú wà ń bẹ ìnira wà ń bẹ lọ́pọ̀lọpọ̀ débi pé Musa wọ́n dé àyè kan àti nàkọ́dà àná làkọ́dìlàkìnà fi sáfàrìnà hàgà nọ́sọ̀bà ìrì ọmọ ọ̀dọ́ mi oúnjẹ wá ń kọ́ oúnjẹ wá ń kọ́ àti rí ìnira tó pọ̀ lórí àjò yìí Musa ó dààmú ó ṣe sùúrù ó ṣe ìrìn àjò lẹ́n tó ń wá ìmọ̀ a lè má ṣe ìrìn àjò lẹ́n tó ń wá ìmọ̀ a lè má ṣe ìrìn àjò lẹ́n tó ń wáṣẹ́ a lè má ṣe ìrìn àjò lórí ńpá ń a lè ṣe ìrìn àjò lórí ńpá ń ìwòsàn èèyàn wá lu kan ó ti ṣe gbogbo gbìyànjú téèyàn lè ṣe lórí àárẹ̀ àìsàn tó ń ṣe kò wá rí ọ̀nà àbáyọ wọ́n wá sọ pé lukan tún wà tẹ́ bá lọ bẹ̀ ẹ̀ rí nǹkan halal láti tún fi ṣe ìwòsàn irú bẹ́ẹ̀ a tún lè ṣe ìrìn àjò látara bẹ́ẹ̀ ọlọ́ọ̀ba àlékiọlá ó wá jẹ́ kó yé wa látara ohun tó ṣe fún àwọn Quraysh nípa ìrìn àjò ọlọ́run ní lè ilaf Quraysh wọ́n ní lè ilaf kí ló jẹ́ ilaf ilaf ata'aluf òun ni pé kéèyàn bá sábà kí nǹkan ti di ìṣesí li ilafi kureish ọlọ́run ní látara ìbá sábà àwọn kureishi ìláfi himrish látàṣìta ìwàsọ̀yì látara ìrìn àjò wọn tí wọ́n máa ń ṣe rìṣìlátà ṣìtà rìṣìlátà yemen fi ṣìtà ní àsìkò tútù wọ́n máa ń ṣe ìrìn àjò lọ sí yemen wàrí láti sham fi sọ yìí lásìkò ooru wọ́n máa ń ṣèrìn àjò lọ sí sham ìlú tó ń jẹ́ sham ìlú tó tóbi ni ní àsìkò tá a wà yìí ó kó Syria sínú ìlú tó ń pè sham ó kó Syria sínú Syria náà ló fẹ́ pọ̀ jù ń bẹ̀ apá kan nínú Egypt nínú ìlú tá ń pè sham lásìkò tá ń sọ yìí ni nínú ìlú tí wọ́n ń pè sham òun ni àwọn bíi Jordan Oman gbogbo àwọn ìlú báyìí àti Palestine àwọn ìlú yìí ni wọ́n ń pè Sham àwọn Kùrẹ́ṣí wọ́n máa ń ṣe ìrìn àjò lọ sí Sham ní àsìkò ẹ̀rùn ní àsìkò òtútù wọ́n máa ń ṣe àjò lọ sí Yemen Yemen sì wà lẹ́gbẹ̀ẹ́ ilé wọn etílé ni oko etílé ni Yemen ọlọ́ọ̀ba àlékè ọlá ó ní látara ìrìn àjò yìí tí ọlọ́ọ̀ba ṣe fún wọn yìí ọlọ́ọ̀ba ṣe ní ìrọ̀rùn fún wọn àkọ́kọ́ ọlọ́ọ̀ba fi ìfẹ́ ìrìn àjò yìí sí wọn lọ́kàn ṣẹ́mẹ́ pé téèyàn bá ti nífẹ̀ẹ́ nǹkan jọ̀mọ́ gbogbo ìnira téèyàn bá rí lórí nǹkan yẹn kò ní jọyàn lójú wọ́n ní mọ̀nà àròfà lè mọ̀tò ló yá kérumọ̀ bàdàlì téèyàn bá wá nǹkan tó bá mọ àǹfààní nǹkan yẹn á fojú yẹpẹrẹ gbogbo tó bá ná lórí nǹkan yẹn ni ẹni tó fẹ́ lọ gba nǹkan kan bì kan tó máa ń fà ní ẹ̀ látara nǹfààní ẹ̀ tó mọ̀ yìí kò ní wojú owó tó ná kó tó débẹ̀ kò ní wojú ìnira tó ní so téèyàn bá fẹ́ ní achievement láyé nínú tọ́nà àkọ́kọ́ ṣe fún èèyàn ni pé ìfẹ́ nǹkan tọ́nà bá fẹ́ kéèyàn achieve kéèyàn lépa bá ọlọ́ àkọ́kọ́ fi ìfẹ́ nǹkan yẹn sí èèyàn lọ́kàn nínú oore tọ́nà ọba kọ́kọ́ ṣe fún ọkùnrin ó ní pé ìrìn àjò tí wọ́n máa ń ṣe yìí ẹ kéèyàn fẹ́ rìn láti Mọ́kà lọ sí Sham lọ sí bóyá Jerusalem lọ sí Egypt ẹ wo bí ìrìn àjò yìí ṣe máa nira tó ṣùgbọ́n náà ọba ti kọ́kọ́ fìfẹ́ sí wọn lọ́kàn lẹ́yìn pọ́nà ọba àlékeọlá ó fìfẹ́ sí wọn lọ́kàn ó tún wá ṣe ámúnù fún wọn ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ nínú súrátùl fíìlì yẹn ìṣẹ̀lẹ̀ wípé ọlọ́wọ́ ọba àlékè ọlá ó gbé ọlá fún àwọn ará mọ́kà àwọn alágbára ayé world power lásìkò yẹn wọ́n lọ jà wọ́n lógun ọlọ́ọ̀ba yẹpẹrẹ wọn ó ti wá kó ìbẹ̀rù àwọn kùrẹ́ẹ̀ṣì ó kó sí ẹ̀mí gbogbo àwọn èèyàn láyé débi pé ọ̀yọ́ máa ń bẹ̀rù pé ẹ́ àwọn kùrẹ́ẹ̀ṣì ẹ́ àwọn tí wọ́n ṣẹ́gun fíìlì tí wọ́n ṣẹ́gun erin lẹ́yìn fẹ́ kojú táwọn èèyàn bá mọ̀ ẹ̀kan fẹ́ ṣe ìrìn àjò gbàbì kan àwọn èèyàn sì sákú omi ẹ̀ pé ẹ̀ ń tá kojú àwọn ilé lẹ́yìn tó fẹ́ kojú ìbínú ọlọ́wọ́n ọba àwọn oore ìtọ́nà ọba ti ṣe fún wọn ọlọ́wọ́n ọba jẹ́ kó jẹ́ sábà bí ìfàyàbalẹ̀ fún wọn o fàlìyà abudu rọ́bà hazelbey fàlìyà ṣukuru rọ́bà kaaba ọlọ́wọ́n ní ọba tó ní kaaba yìí tó dáàbòbò tó jẹ́ látara ìdáàbòbò kàábà ọlọ́run bá fi ṣe àpọ́nlé fún yín ó fi gbé ìbẹ̀rù yín sí ọkọ̀ àwọn ọ̀tá ẹ̀yà máa dúpẹ́ fún ọlọ́run bá waliyakusuhu bi anuwa ilẹ̀ ibada ẹ ṣe ọ̀nà ọba àlekè ọlá lọ́kànṣó níbi ìjọsìn onírànran dunal asnam ẹ má sin àwọn nǹkan míì tó yàtọ̀ sọ́nà ọba alẹ́bí yàtọ̀ amahumi yóò ọba tó jẹ́ pé kí ni o wàsà àlẹ́yìn risk bìtìjárọ̀tì bìsábàbì rìṣìlàtẹ́ àṣìṣà ìwà sọ́yì ọba tó jẹ́ pé ó fún yín lóúnjẹ àtọ̀ amahumi yóò ọba tó jẹ́ pé ó fún yín lóúnjẹ ó rọ̀ yín lọ́rọ̀ kúrò níbi ebi kí sì lọ́nà ọba lòun sábàbí tó fi ṣe nírọ̀rùn fún yín tó rọ̀ yín lọ́rọ̀ kúrò níbi ebi òun náà ni pé ọ̀nà ọba jẹ́ kó rọrùn fún yín láti máa ṣe ìrìn àjò torí pé ìrìn àjò tí àwọn tó ń rin Yorùbá máa ń sọ̀rọ̀ kan wípé tí ò bá sí aróko bó náà ṣe máa ń sọ̀rọ̀ yẹn náà wọ́n ohun tó ṣàfẹ́ yọ ọ́bẹ̀ ni pé ọlá aróko ńkọ́ lára àgbòrò fi ń mi so ẹwà wà àwọn kan tí wọ́n ń gbénu oko téèyàn bá rí sẹ̀mí wọn ẹ̀ bá wọn káàánú tẹ bá wá sọ̀rọ̀ gbòòrò fẹ́lómi á ní láyéláyé òun ò lè gbé gbòòrò ọlọ́ọ̀bá fi ṣàánú wa ni torí tí gbogbo wọn náà bá ní gbòòrò làwọn fẹ́ máa lọ gbé ebi àjọ pa gbogbo wa ní gbòòrò ìrìn àjò tó náà bá ti ṣe ń rọrùn fáwọn kùrẹ́ ìṣìyẹn ó jẹ́ sábàbí ṣẹ́mẹ́pà wọn torí ń pé ìlú tá ń sọ igan ìlú tí ò sóúnjẹ ń bẹ̀ ni torí ń pàṣálẹ̀ ni. ibi tí desert ní pápá ni nǹkan òun wù bí alára ń bẹ̀ ṣùgbọ́n látara ìrìn àjò tí wọ́n ń ṣe yẹn wọ́n ń kó oúnjẹ wọ̀lú títí dèní ọ̀gọ̀rọ̀ àwọn ilẹ̀ lárúbáwá yẹn kò sóúnjẹ ń bẹ̀ wọ́n ń kó oúnjẹ wọ̀lú ni ẹ worú àwọn Niger Delta wa ń bí tó jẹ́ pé po epo gbogbo ìlú epo ni omi tó ń mu gọ́ngbà míì wọ́n ń kó wọ̀lú ni báwọn àyè yẹn ṣe rí nìyẹn ó wà ní àwọn ilẹ̀ lárúbáwá tó jẹ́ pé omi tí wọ́n mú ń bẹ̀ léni wọ́n import ẹ̀ ni àwọn import omi tá bá gbẹ́lẹ̀ níbi tá wà yìí sí à omi jáde ni ìrìn àjò tó náà bá wá ṣe fún wọn yìí ó jẹ́ sábàbí rísíkù ó jẹ́ sábàbí ìpèsè tí wọ́n ń jẹ tí wọ́n mu wà amanahum min khawf ọlọ́ọ̀bá lékè ọlá amanahum min khawf ọlọ́ọ̀bá sì fún wọn ní ìfàyàbalẹ̀ kúrò níbi ìpayà بسبب ماذا جعلهم في amnin من التعدي عليهم alayhim على موالهم حينما كان الناس kana من nas yatakhotofuna min hawlihim ọlọ́wọ́ bá ṣe ìfàyàbalẹ̀ fún wọn látara wípé ó kó ìfàyà sí ọkàn àwọn èèyàn tí wọ́n lè sọ wípé àwọn fẹ́ dá wọn lọ́nà nígbà tí wọ́n bá ń ṣe ìrìn àjò látara ìbẹ̀rù tí ọlọ́wọ́ bá ti kó sí wọn lọ́kàn pé ẹ yá wọn kùrẹ́ṣì ni ẹ má dán wò ilé ìjẹun tí ọlọ́ọ̀bá alékeọlá tí ó sọ fún wa nínú súrọ́tù Quraysh súrà tó tún òun náà ni súrọ́tù al-Ma'un súrọ́tù al-Ma'un súrà yìí ó wà ń bẹ̀ tó jẹ́ pé Mọ́kà ló ti sọ kalẹ̀ ó sì wà ń bẹ̀ tó jẹ́ pé Mọ̀dínà ló ti sọ kalẹ̀ ọlọ́ọ̀bá alékeọlá ó sọ fún wa nínú súrà yìí ọlọ́run ní àrà àìsà lẹ́dì yukadibu bi dín ọlọ́run bá ní ìrì ànábì sallallahu alaihi wasallam ṣé wọn náà ò rí ni alẹ́dì yukadibu bi dín ó mọ ni ẹni tó jẹ́ wípé ó ń pe àdínù nírọ́ kí lọ́lọ́ bá gbà lérò bi dín alhisab ọlọ́run ní ṣe òòrí ẹni tó ń pe ọjọ́ ẹ̀san ọjọ́ ìṣirò tó ń pe nírọ́ ni nígbà tó náà bá àlékí ọlá ń sọ fún wa pé záàmà lẹ́dínà káfàrú allah yubaasi ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n máa ń pe àpèmọ́ra wọ́n máa fi rinlẹ̀ allah yubaasi pé ah, ọlọ́run ò lè gbé wa dìde láíláí ọlọ́run ní kànáà fi sọ fún wọn kó ìbàlà ọlọ́run ní bẹ́ẹ̀ wà rọ́bì latubàtún wọ́n máa gbé yín dìde thumma latunabba'unna bima 'amiltum tí wọ́n bá ti gbé yín dìde wọ́n wá fún yín ní ìrò gbogbo tẹ́ ṣe pátápátá kọ́nà ọba àlékí ọlá kó má ṣe wá ní ẹni tí a fi ọjọ́ pé ibi àlékí àmọ̀ ni alẹ́bí yukazibu bìbì fàdálìkà lẹ́bí yẹ̀dọ́ ọ̀rọ̀ yẹ̀sì ọlọ́run ní ṣe rí ẹni tó bá ń pe ọjọ́ ẹ̀san nìran ààrẹ bá wọn kankan lára wọn nínú ẹ̀ yẹdí ọ̀rọ̀ yẹ sí yẹdí fáwọn bí kó wà lìdọ́ àfi gbogbo ẹ tó bá ti di àlìyẹ sí ọmọ òrukàn nínú Islam talẹ̀ tó jọmọ òrukàn òun ni ọmọ tí ò tí bàlágà ọmọ tí ò tí bàlágà gbogbo ẹnikẹ́ni tó bá ti bàlágà kò kì í ṣe ọmọ orúkọ mọ́ ọmọ orúkọ ní Islam òun náà ni ẹ tí ò ti wà má ta alihu abu tí bàbá ẹ̀ wá jáde láyé ọmọ tí bàbá ẹ̀ jáde láyé tí ò ti bàlágà ọmọ tí ẹ̀ jáde láyé tó ní bàbá kò ní í ṣọmọ orúkọ ọmọ tí bàbá àti ìyá ẹ̀ jáde láyé tó ti bàlágà kò kì í ṣọmọ orúkọ ọmọ orúkọ ni ọmọ tí bàbá ẹ̀ jáde láyé torí ń pọ́mọ tí bàbá ní máa ń ṣe ojúṣe lórí ọmọ kò wá fẹ́ tó fẹ́ ṣe ojúṣe yìí mọ́ lórí ọmọ yìí ọmọ yìí wá wà ní ipò wípé káwọn èèyàn máa ṣàánú ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni tó bá rí ọmọ òrukàn tó wá fi ọwọ́ pa lórí sínú ọmọ ìwá ń dùn pé àpòtí ẹ̀rẹ́ ní ti ẹ̀ tó ń kí ẹ̀ fún mi ànábì sallallahu alaihi wasallam ló máa lùjọ́ náà ni sòkọ́nà ti wá àwọn tí wọ́n bá nígbàgbọ́ nípa ọjọ́ ẹ̀san ọjọ́ ọ̀dájọ́ kí ni wọ́n bá ń ṣe yẹ̀dọ́ òní yẹ̀tì yẹ̀dì fáwọn bi quwwa wọ́n á máa ti ọmọ ọmọ òrukàn á máa ti dànù ní gómi nínú ìṣe títẹ̀ máa rí lára wọn nìyẹn wọn ò ní máa tọ́jú ọmọ òrukàn wọn ò ní lànà wọn ilé ayé ìwà burú débi pélé mi aráwọ̀ èèyàn ló jẹ́ pé ilẹ̀ lárúbáwá àwọn lárúbáwá máa ń ṣe dáadáa tó pọ̀ nínú dáadáa wọn òun náà lè tọ́jú àwọn ọmọ òrukàn débi pé gbogbo àwọn ìlú tó já láyé báyìí pàápàá jùlọ àwọn áfíríkà wa mi wọ́n máa ń fi owó ọmọ òrukàn ránṣẹ́ ẹlòmíà wa lọlẹ̀ lárúbáwá owó tó ń gbà tiẹ̀ tó ń wá kiri ò ní pé àhẹ́kọ́wọ́ ọmọ òrukàn fún mi a sì máa ya fọ́tò àwọn ọmọ lọ́mọ a máa gbé lọ́rú àwọn ìlú yìí tí wọ́n bá wá kó wọ́n mú orúkọ fún a máa fi gun mọ́tò ńláńlá a máa fi kọ́lé ńláńlá owó ọmọ orúkọ kò ń ṣe pé mo ti ẹ̀lú fẹ́ lọ́fọ́ mo orúkọ owó táwọn kan fẹ́ fún ọmọ orúkọ ṣùgbọ́n àwọn ò mọ̀ wọ́n wọ́n wá kó fóònù torí fóònù ti pàpè mọ́ra fóònù mọ̀ wọ́n àdúgbò òun ló ń gbé ọmọ orúkọ ló pọ̀ jù ládùúgbò òun wọ́n wá kó owó ìfún òun tún wá ná owó yìí wọ́n fi tọ́jú ọmọ orúkọ ilé ìtọ́ka ti pẹ̀lú ẹni bẹ́ẹ̀ láyé omi inú bíyá omi dì kò ní ìgbàgbọ́ pé òun máa ṣe ṣe o kò sì ní ìgbàgbọ́ nínú ẹ̀san wàlá ẹ̀hùtù aláàtọ̀ àmì lùkì nínú ṣe ti tẹ̀ máa bá lára ẹ tí ò bá ti nígbàgbọ́ sí ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ pé òun máa dúró wájú ọlọ́run rojọ́ òun á ṣe ṣirò ọlọ́run á ti sòun lẹ́sọ̀ lórí iṣẹ́ tó ń bá ṣe láyà ọdún aláàtọ̀ àmì lùkì irú àwọn ẹni báyìí wọn ò ní máa gbé àwọn èèyàn lóògbé lórí pé kí wọ́n fún aláìní ní oúnjẹ kí wọ́n tọ́jú aláìní tí wọ́n bá rá láìní inú a máa bí wọn ni wọ́n a máa ranjú mọ́ wọn ni wọ́n a máa lé wọn dànù ni kódà tẹ tó bá fẹ́ ṣe wọ́n láàánú bá ń bọ̀ wọ́n á tètè lé wọn dànù kẹ́mi ẹ má bàa bá wọn bí tí wọ́n wà ẹ̀rí pé lé ayé ta wà lẹ́nìí téèyàn bá fẹ́ rí oore lọ́dọ̀ àwọn tí oore wà lọ́dọ̀ wọn nígbà míì àwọn ẹni wọ́n ní ẹ̀mí kan fẹ́ ṣe oore fáwọn èèyàn ṣùgbọ́n àwọn tẹ máa tẹ wọ́n ṣe jáde ń sìn ní ustaz ń sùn ustaz ń yí àtẹ́jú sálejò ní àsìkò báyìí báyìí ustaz sì ń dúró dàlejò wọ́n kọ̀ ní pàlejò òkè ẹ̀wà látijọ́ yìí àwọn èèyàn kan náà ni o wà láyé àhùdù àlàfà àmì òsì àwọn fúnra wọn wọn ò ní máa fọ ọ̀nà lóúnjẹ torí ẹ tó bá fọ ọ̀nà lóúnjẹ pẹ̀lú ṣe sí ẹ̀ ó díẹ̀ nǹkan rí jẹ lómi láti máa ṣe bẹ́ẹ̀ tó bá tún wá rẹ tó fẹ́ ṣe wọn ò ní gbà wọ́n láyè láti ṣe o. fàwa ìlú lè mú sọ lè ọlọ́run ní àdáàbò ìṣẹ̀lẹ̀ ìyá ọlọ́run bá tó le kó máa bá wọn tí wọ́n ń kírun àwọn wò ni o alladhina hum an salatihim sahun àwọn tó jẹ́ pé ghafilun wọ́n máa ń gbàgbéra lórí sọ̀lá tiwọn wa mudayyi'una laha kulliya àwọn tó jẹ́ pé wọ́n máa ń ra ìrun àìsọ̀lá tí ń sahun àwọn ẹni kí ni iṣẹ́ tó máa ń ṣe wọ́n máa ń ránù láre nínú tí wọ́n tún máa ń ṣe tọ́nà ọba lékè ọlá sọ alladhina hum yura'un òun náà ni àwọn tí wọ́n máa ń ṣe àṣehàn wa yamna'una al wọ́n sì máa ń rárá tí wọ́n bá tiẹ̀ fẹ́ kí tán bá ráwọ èèyàn bẹ́ẹ̀ ni tán bá ti ráwọ èèyàn tó rí wọn fún ọ̀ létí nínú tí wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe àdéhùn iṣẹ́ tán bá fẹ́ ṣe wọn ní ṣe torí tọ́lọ́hùn nínú ẹ̀ náà ni wípé wọn kì í ṣe dáadáa sáwọn èèyàn látara wípé àwọn kan táwọn èèyàn máa ń yálò alimaud àwọn kan kéékèèké tá a máa ń múlò lólé gẹ́gẹ́ bí ìṣáná ẹ̀mẹ̀fà máa ń yára wá ìṣáná gẹ́gẹ́ bí pé àyà alágbájá ẹ̀jọ̀ ẹ̀ fún mi ní ìṣèbẹ̀ yẹn wọ́n á máa fi ṣàwọn àfa làgbàjẹ jọ ayọ̀ wa ti bàjẹ́ ẹ sáré fún wa láyọ̀ yìí kábí lọ́ṣọ wọn ni ayọ̀ yà ó ṣe bàjẹ́ ní àná ni wọ́n sì lọ ọdẹ lu ọ́ láàárọ̀ yìí tó gbogbo ṣe sí báyìí àwọn isere ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ilé ìjẹ́ ṣókí nínú ìtumọ̀ yìí ilé tẹ̀lé nínú àwọn súwà tí ọlọ́run bá tí ọ̀pọ̀lọpọ̀ oore ló ń jẹ́ àlè Kausar nínú ìtumọ̀ Kausar òun náà ni odò kan nínú àlùjọ náà kọ́lọ̀ kó jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká mu mi nínú omi odò yìí ẹ rí súrà yìí àwọn tí wọ́n jẹ́ kébè yìí ó sọ̀kalẹ̀ látara wípé wọ́n máa ń fi ànábì ṣe yẹ̀yẹ̀ àti àwọn tí wọ́n tẹ̀lé ànábì sọ̀rọ̀ àlùmọ̀sẹ́nà pàápàá jùlọ ní ìgbà tí àwọn ọmọ ànábì bá kú ànábì bímọ méje mẹ́fà kú lójú ayé ẹ̀yọ̀ kan tó péré là lọ́bi ìpínlẹ̀ ìpínlẹ̀ ayé àwọn èèyàn máa sọ wọ́n sọ pé ààrùn ah, ti ẹ̀dá bẹ́ẹ̀ nǹkan tó a zakaru muhammad gbogbo àwọn ọmọ ọkùnrin tó bí gbogbo wọn ti kú ti ẹ̀dá bẹ́ẹ̀ wà sọ̀rọ̀ abta nígbà tó bá máa fi dìbò náà kú kò ní ní khalifa kò ní ní khalifa ọlọ́run ti fànà ọbẹ̀ khalifa tó jáde lọ kò sí khalifa ló gbogbo ẹ tí wọ́n jẹ́ khalifa fáwọn ànábì Umaru náà tún tẹ̀lé ẹ̀rú tún bá wọn kẹfẹ́ rí pé ah ajúrò pé ohun tó mú wá máa ó máa pa lónìí Usman tún tẹ̀lé ah eléyìí náà tún ṣe bẹ́bẹ́ òun náà tún kó Quran tó máa jẹ́ ìtọ́sọ́nà fáwọn èèyàn títí lọ́jọ́ gbélé àlèkè àmọ́ ó tún kójọ sójú kan tí ò jẹ́ kí kankan ló ẹ̀ sọnù máa wọn mùsùlùmí lọ́wọ́ àìlì náà tún dé gbogbo àwọn tí wọ́n tún fẹ́ máa pèèyàn lọ́lọ́run lásìkò àìlì àìlì tún lè kọ́ dáná sun àwọn náà kí wọ́n jó wọn níná sòórí parere tánàbí filẹ̀ ànábì ọlọ́run bá tún fún ní àwọn khalifa tí ó jẹ́ pé wọ́n tún mójútó àwọn fèfèrè wọ́n ti rò pé torí pọ́mọ ànábì kú ọlọ́run bá lè kí ọlá kò lérò ń gbà dáadáa pẹ̀lú ẹ̀ àwọn kan máa sọ sàyàmú tùbìlà àkàn wáyà tẹ́hì àmùrù tó bá ti kú kò ní lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ máa parí látara bẹ́ẹ̀ wákàtí àlìkà ìdáná ní ìbàtà burú bá ṣẹlẹ̀ sáwọn onígbàgbọ́ òdodo tí wọ́n bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam farihu biha farihan shadida inú wọn máa dùn ọjọ́ tó bá gbọ́ pa burú kan ṣẹlẹ̀ sí mùsùlùmí inú kẹfìrí a máa dùn nígbà tí ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀rí ẹ̀wọ̀n bọ́ ṣe ń pa àwọn mùsùlùmí káàkiri orílẹ̀-èdè àgbáyé tẹ bá gbọ́ kọ́mẹ̀ntì kẹfìrí yìí a ti gbàgbé pé àwọn tó máa ń pa èèyàn bíi tiwa ni wọ́n inú wọn máa ń dùn ni ṣùgbọ́jọ́ tí àwọn oníròyìn tó bá wá gbérò yìí rọ́kọdé wọ́n tún pa àwọn kèfèrè ìgbà yẹn lè máa rí tí wọ́n máa pariwo nínú àwọn ìwé ìròyìn gbogbo means of communication ni wọ́n ti máa pariwo àyà àwọn mùsùlùmí tún pa àwọn kíní kan irọ́ sì ló máa ń pọ̀ mẹ́ tó kọ́ lọ ṣe àlò eléyìí tó ṣẹlẹ̀ sí ànábì sọ̀rọ̀ àjọ sẹ́lám ọ̀nà bá wa sọ súra ìkalẹ̀ láti lè pe ọ̀rọ̀ wọn nírọ́ pé ṣe orí òní lẹ́yìn tó ń sọ yẹn àpò padà sí wọn lẹ́nu ọlọ́run sọ kalẹ̀ láti fi ẹ̀mí àlọ́bí sọ̀rọ̀ sẹ́lá àtàwọn ọmọ ìlú láti fi balẹ̀ lórí pé àníṣe gbogbo tó dé oore ẹ̀yìn la máa ṣe fún ọlọ́run ní iná àtọ̀yìnà kàríkàwùtà ọlọ́run bá lè rí àlọ́bí sọ̀rọ̀ sẹ́lá àti fún ẹni àlẹ́kàwùtà àtọ̀yìnà kàlọ́kọ́yìn àlẹ́kẹ̀sì àti fún ẹni oore tó pọ̀ fi dúnìyà wà láàkírọ̀ ní ilé ayé àti lọ́run àwọn náhàrà fìlìjánà àbí a ti fún ẹni omi kan nínú àlùjọ náà má òhun àṣàdùbàyà bọ omi tó jẹ́ pé funfun fún ẹ̀ ó funfun gbòò mina laban ó funfun ju míìkì lọ omi tá à sọ yìí wà á hẹlà mina laasan, omi tó dùn ju ọ́nì lọ. aṣáàdùbàyà bọ̀ mina laban omi funfun ju míìkì lọ omi tí ọlọ́ọ̀bá fún àlọ́ ìsọ̀rọ̀ bá yẹ sẹ́la. mọ́tàlú lè jáde láti lẹ́pẹ́ orí ìdánimọ̀ ìsọ̀kùnrin ọlọ́run ní àpèjúwe àlùjọ náà tọ́nà ọba ti promise àwọn olùpáyọ̀ ọlọ́run ọba fi ha anharu mi máa ilẹ̀ ọ̀ ìrẹ̀ àti ọlọ́run ní odò oríṣiríṣi ló ń ṣàn lábẹ́ odò kan wà odò omi tó mọ́ kan gáni wa anharu mi lábàlì lámìyàtà ọ̀ yàrá fáàmù ọlọ́run ní odò kan tó wà mbẹ eléyìí tó jẹ́ pé míìkì ló wà mbẹ wàrà lámìyàtà họ́ yàrá tó àmì adùn wàrà yìí kò ní yí padà omi kò ní kan láíláí. wà á nà ààrùn min khamri lazati li sharibin ọlọ́run ló tún wà nú ẹ o omi tó jẹ́ pé omi ọtí ni ọtí tí ò kì í pààyàn ọtí tí máa ń dùn mọ́ni lẹ́nu wà á nà ààrùn min asalin musaffa ọlọ́run ló tún bẹ́ẹ̀ omi tó jẹ́ pé omi omi oyin ni musọ́fà oyin tó mọ́kọ̀gá tí ò sí àbàwọ́n bẹ̀ wàláhùn fi hàmì kó lè sàmàrààtì ọlọ́run ní gbogbo èso tí ìyàn máa jẹ ní bẹ́ẹ̀lú àlùjọ náà fún wọn wà mọ̀ fírọ̀tù mi rọ́bìnrin àforíjì látọ̀dọ̀ ọlọ́run ó tún bẹ́ẹ̀ fáwọn olùpayọ̀ náà bá kámẹ́nu wa kọ́lìdò fìlà ọlọ́run ní ẹ̀ta bá ṣe lè fún ṣẹfẹ́ fi wí ẹ tó jẹ́ pé tiẹ̀ awọ ọlọ́ àti màbẹ́ńbẹ́ máa bẹ́ẹ̀ lọ gbére wàsùkú má alhamima gbogbo ìgbà tí wọ́n bá wá wà lóná tí iná jó wọn tó gbẹ bá ti wá gbẹ wọn omi gbóná làwọn máa fún wọn mu fàkọ́tọ̀ àmà àhàwò omi gbóná àwa máa já ìfún wọn kọ́nà kó má ṣe wá ní ọmọ náà eléyìí jẹ́nu tí ọlọ́run bá ti fánà ní sọ̀rọ̀ àwọn òṣèlú ọlọ́run ní fásọ́ lè lè rọ́bì kàwá ní ṣà ọlọ́run ní látara bẹ́ẹ̀ máa kírun fọ́nà ọba dúmọ̀ àdàsọ̀ láti kà nílá máa kírun fọ́nà ọba ní gbogbo ọba alẹ́bí kó sì máa dúró fún ọ náà ba bísí rọ́bìkà wàlíwájú hihi alhudiya wà kọ̀háyà ẹran tó bá ń pa máa pa fún ọ náà ba iná ṣàní àkà àdúwàkà wà mọ̀bùkídọ̀kà ká iná mọ̀nkánà orí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọ̀tá rẹ̀ àlọ́bì wà ní ọ̀sẹ̀lẹ̀ gbogbo ẹ tó bá ń bínú sí ẹ wúwà ní abidjan àwọn lẹ tó jẹ́ pé mọ̀tò ní rahmatillah fàdà yìí kárò bí kọ́yì àwọn lẹ tó jẹ́ pé gbogbo tó ń jẹ́ orí ọlọ́run ọlọ́run bá ti máa gé e kúrò wọn ní láǹfààní sí kí ọlọ́run bá wọn sì ní máa rántí wọn pẹ̀lú dáadáa lẹ́ni tí a bá dárúkọ Abu Jahal kí ni ìjọmọ́ kí làwọn èèyàn sọ wọn ní kí la'natullah alayhi kí bí dandan náà bá kó máa bá tí wọ́n bá dárúkọ Abu Lahab Abu Jahal táwọn èèyàn máa rántí wọn pẹ̀lú dáadáa ni wọ́n rántí wọn pẹ̀lú dáadáa bọ̀tán bá rántí Abubakar lẹ́nu kí làwọn èèyàn máa sọ wọn ni radiyallahu anhu tó bá dárúkọ Umar radiyallahu anhu Osman radiyallahu anhu Ali radiyallahu anhu àyàfẹ́ ní tiẹ̀ bá ti dàrú nínú àwọn tí wọ́n jẹ́ ṣíyà tó jẹ́ pé bọ̀ bá dárúkọ Abubakar àwọn sọ pé la'natullah àwọn tọ́nà ọba ti yọ́nú sí tí èèyàn kan wá lóun bínú sí ṣẹ̀mẹ̀ pé èèyàn kò ní bínú sẹ́ tọ́nà yọ́nú sí àyàfẹ́ tí ó bá jẹ́ pé ìbínú ọlọ́ọ̀ba ti di ọ̀rọ̀ yọ̀lé lórí kọ́nà ọba kó má bínú sí ẹnìkọ̀ọ̀kan wa ilé jẹ́ ṣókí nínú nǹkan tí a pera wa sí ní ọ̀sẹ̀ ilé yìí tó bá di ọ̀sẹ̀ tó bọ̀ insha Allah àwọn súwárì tó kù nínú àwọn súwárì àmàpè sí àkíyèsí ẹ̀ eléyìí tí a fi ń sọ̀rọ̀ láti bí ọ̀sẹ̀ tó di ọ̀sẹ̀ kẹta lénìí òun náà ni tírà tí a ń pè ní durusul muhimma li ammatil umma tírà tí wọ́n pè ní àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí tí bàbá wa ibn baz rọ́bìyà rahimahullah tí wọ́n kọ tí wọ́n sì ṣàlàyé fún wa ń bẹ̀rù pé nínú ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tó sọ̀rọ̀ yàn fún wa òun ni pé láti súrọ́tù zilzala títí lórí súrọ́tù nas gbogbo mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ àwọn súra yìí ó ṣe pàtàkì àkọ́kọ́ ṣíngọ́n káhà àwọn súra yìí sórí tẹ̀lẹ̀kínà kárẹ̀ntà pèsè wa lẹ́nu dáadáa wàtẹ̀síhà nìrìkìrọ́ à káka fún ẹni tó mọ̀ ká kí wọ́n máa kọ̀rẹ́ tiwa ibi tá a bá pè dáadáa ń bẹ̀. bákan náà wà ṣẹ́ríṣán ká ti gbọ́ àgbọ̀yé ní àgbọ̀yé tó tó tó yẹ kóró eléyìí náà wà láwọn láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí à ń ṣàlàyé àwọn ìtumọ̀ súra yìí ká tó lọ síbi ẹ̀kọ́ mi inshallah tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn súra tó kù tó rà ti bẹ̀rẹ̀ lórí zilzala àti ti dé orí suratul Kauthar so ó kù súra mẹ́fà nínú ẹ̀ tí ó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ inshallah a máa ṣàlàyé ìtumọ̀ ẹ̀ ní ṣókí àwa lọ sínú ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì léètò jẹ́ pé wọ́n fi ń ṣàlàyé fún wa ohun tó ṣe pàtàkì jùlọ nínú ìgbésí ayé ẹ̀dá òun náà ni àrùkánù islam àwọn òpó islam tó jẹ́ márùn kí ni ó yẹ ká gbọ́yé nípa àwọn àkáàlù yìí kọ́lọ̀ ọba àlekè ọlá kó má ṣe fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kó gbé dáadáa eléyìí tí a ṣe kọ́lọ̀ kó gba níjọ fún wa kó sì má ṣe ní à ń ṣe mọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo sọ́nà ti ṣe fún wa dáadáa kọ́lọ̀ má jù bá dé èyí tó kù díẹ̀ káàtó ní ọ̀rọ̀ wa kọ́lọ̀ ọba kó bá wa darí ẹ̀ sí dáadáa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين نعم إن شاء الله تبارك tó ní إن شاء الله أبي àfikún láàrin ìṣẹ́jú díẹ̀ فليتفضل وعليكم السلام ورحمة الله وبركاته

they because those who are in also are not náà nínú súra yìí ẹ̀rí tí ọlọ́ọ̀bá àlékí ọlá sọ fún wa pé àrọ̀ àìsà lẹ́bi yòókà ti bùbí dín fàdàlíkà lẹ́bi yẹ̀dọ̀ ọ̀lẹ́yẹ̀ tí wàlá yàhùdú àlàtọ̀ àmì mẹ́tì فويل للمصلين الذين eléyìí tí ó ṣáájú àrò àìsàn lẹ́bi òkàdìbò bìtì ó rí ẹ tó pé ọjọ́ ẹ̀san ọjọ́ ìṣirò mìíràn fàdálìkà lẹ́bi ẹ̀dọ́ òyìnbó òun náà lẹ́bi jẹ́ pé ọmọ orúkọ ti wàlà yàtọ̀ aláfà àlòkè tó sì jẹ́ pé kò kí n fún oúnjẹ àwọn aláìní ẹ̀rí àwọn ayá yìí ọlọ́ọ̀bá sọ̀kalẹ̀ nínú mọ́kà tí ẹ bá wò ṣe sí torí ó pàwọn ayé amọ́kà nínú tọ́nà ọba máa ń sọ ń bẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ pàápàá jùlọ ìgbàgbọ́ nípa ọlọ́run ọba àti ọjọ́ kẹyìn nínú ẹ̀ ọlọ́run ọba àlékiọlá ó sọ nípa ìwà nínú àwọn ṣe ti súra mọ́kà ọlọ́run ọba máa ń sọ nípa ìwà ṣó ti yé nínú ìwà sì ni wípé kéèyàn fi dáadáa bá ọmọ orúkọ lò àti àwọn aláìní so èyí tó wá kù ọlọ́run ọba fi ń sọ̀rọ̀ nípa ìjọsìn nínú ìjọsìn òun ìran kíkí ọlọ́run ní fawailu lil musallin ibi táwọn èèyàn ti pé àwọn èèyàn wá ń kírun ní ìrun gangan mọ̀dínà náà ni ṣùgbọ́n náà bá ń sọ̀rọ̀ nípa ìrun alladhina hum an salatihim sahun àwọn tó jẹ́ pé wọ́n máa ń fọ́nú fọ́ra níbi ìrun wọn àwọn olólọ́wọ́ bá ń sọ àwọn mùnáfìkì ní mọ́kà kò sí mùnáfìkì àwọn èèyàn pín sí méjì ní mọ́kà wọ́n pín sí kèfèrí àti mùsùlùmí gbogbo ẹ tí ò bá ti jẹ́ mùsùlùmí kèfèrí ní mọ́kà ṣùgbọ́n nígbà táwọn èèyàn dé mọ̀dínà tó náà bá ti fún ànábì lágbára àwọn kan wọ́n wá ń bẹ̀rù wọ́n fẹ́ wọ́n wá dọ́gbọ́n sá sí abẹ́ agbára ànábì sallallahu alaihi wasallam sódà tánábì wá fẹ́ kojú àwọn èèyàn kọ́ má bàa wà nínú àwọn tó máa kojú wọ́n wá dọ́gbọ́n sá sí abẹ́ àkíyà ẹ̀ wọ́n ṣe bí ipá wọn gbà fún wọn ti gbà fún inú ọkàn wọn ṣùgbọ́n ti di pé bá ń bẹ̀rù tá ń ṣe yẹ ẹ̀sà fún wọn ni ẹ̀jẹ̀ àpè màkà pé màálù ní bọ̀dà kó ba lè jẹ́ kí arẹ́ràn jẹ torí ẹran tí wọ́n fẹ́ jẹ lára àwọn mùsùlùmí ni wọ́n fi tẹ̀ra wọn lé mùsùlùmí ló fi jẹ́ ń pàbórí mùnọ́fìkì ojú ti kẹfẹ́ rí gan lọ torí ń bá wọn lè wọ́n bá yé kírun irun tó bá mẹ́fẹ́ máa wà ń bẹ̀ máa rá wọn wá kí ṣùgbọ́n tẹ̀ bá ti sí ń bẹ̀ wọn ní kí nínú ọ̀hún yọrọ òun ìṣesí àwọn mùnọ́fìkì wọ́n fẹ́ ṣe nǹkan káwọn èèyàn lè rí tó bá fọ̀ ọ̀yàn lówó ọjọ́ tẹ̀ bá ti kí wọn ẹ dáràn wọ̀nyàmùnà òun náà mọ̀dínà náà làwọn èèyàn ti ní bùkátà síra wọn àwọn àǹsọ́ọ̀rù mọ̀hájìr wọ́n wọn so gbogbo awọn eléyìí ni so kọ́lọ́ fi wá ṣe kò ọ dáadáa wallahu a'lam. subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta na'am tafaddal. tí téèyàn bá fẹ́ lọ sọ́ọ̀dì nílùú àwọn òyìnbó àkọ́kọ́ nínú ta máa wò ó tó fẹ́ lọ sọ́ọ̀dì nílùú òyìnbó ṣé kò sí mú àwọn mùsùlùmí tó ti lè sọ́ọ̀dì rẹ̀ gẹ́gẹ́ bí sheikh hansemi ṣe sọ rahimahullah wọ́n ní tó bá jẹ́ kó tó fẹ́ lọ kọ́ lu òyìnbó tó bá ti wà nílùú àwọn mùsùlùmí lọ sílùú àwọn mùsùlùmí kò lọ kọ́ ṣùgbọ́n lu àwọn òyìnbó náà wà ní ìṣẹ̀rẹ̀ oríṣiríṣi ni tó bá jẹ́ pé ibi tó fẹ́ lọ́ọ̀bẹ̀ orí kí ah, ah, àwọn mùsùlùmí wà bẹ́ẹ̀ dáadáa náà tí bá débẹ̀ lọ àárín àwọn muslim brothers ni màá dé sí obìnrin àárín àwọn muslim sisters ni màá dé sí àwọn tó ń lo hijab tí ò sí fòyà fún wọn lórí hijab kan fẹ́ lò mọ́ṣáláṣí wà bẹ́ẹ̀ ìgbà wà bẹ́ẹ̀ kò ní jẹ́ pé màá wà màá máa dárò kí ìlera àwọn mùsùlùmí tó fi yé tí gbogbo ìyẹn bá fi wà bẹ́ẹ̀ ṣùgbọ́n àkọ́kọ́ téèyàn bá lè rí nǹkan yẹn ṣe nílùú àwọn mùsùlùmí òun wá wù pé ah mẹ́sìn ìtàwọn ọ̀dọ́ àwọn òyìnbó yẹn a lè fi tán ṣe ní Sudan wé o wá rò ìgbogbo yẹn títí ìlú òyìnbó tó fẹ́ lọ o gbọ́dọ̀ ní ìmọ̀ àmọ̀dájú pé ẹ̀sìn ẹ̀ níbi tó bá dé sí mẹ́ nínú kó lẹ́sìn kí ah àwọn brothers yẹn wọ́n ṣe ẹ̀sìn gan ah kódà wọ́n ṣe ẹ̀sìn gan wá gan lọ ẹni tiẹ̀ náà wá balẹ̀ pé ti bá débẹ̀ máa tún láǹfààní láti tún kẹ́kọ̀ọ́ síwájú sí i àbí ìwẹ́ àjọ máa èmi àtàwọn brothers àjọ máa struggle sí gbàgbọ́ wo fi ní lọ ní ojúlé fáwọn ẹni yẹn náà lẹ́bù ni wọ́n wà tí ó ti yé kó máa wà jẹ́ pé ibi tó máa dé àwọn mùsùlùmí ló jẹ́ pé tó bá kírun kan lọ́sẹ̀ yìí tèmi yóò túbọ̀ sẹ̀ mẹ́ta kan tó kírun tí wọn náà bá wá ń kírun déédé wọn ah, àfa ìwàhálà àfa ìdí ẹ̀jẹ̀ pọ̀ jù ah, ah, tó fẹ́ parẹ́ ní gbogbo ògbà mọ́ṣáláṣí ṣá so irú yẹn ni a máa dín ìyàn náà kù ní ẹ̀sìn kọ́lọ́ọ̀bù ṣàlọ́wọ́. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك